تابعين لسنته إلى يوم الدين أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته فالحمد كله لله سبحانه وتعالى الذي حفظ شيخنا ومراضينا الشيخ الدكتور شرف الدين بادي براجي حفظهم الله تعالى ورعاهم وحفظهم الله تعالى من كل سوء ومكروه وسدد الله خطاهم وكتب أجرهم حفظهم من مدينة أبومسو إلى مدينتهم الثانية نقول هذا أعني بذلك مدينة إثين نرحب بهم مجددا asanallahu ilaykum. adúgbò fún ọlọ́wọ́n bá subhana atọ́rọ ìgẹ́ ọlọ́wọ́n àti ìgẹ́rẹ̀ fún anabiwa muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́wọ́n bá àti anabi àtàwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti olùtẹ̀lé lánàá rẹ̀ pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ fún wa títí ó fi ọjọ́ àlùkìyàmà. ní òní a wà níbẹ̀ yìí a ka àlejò àwọn bàbá wa nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a máa ń ṣe tọ́jú ìdánilẹ́kọ̀ọ́ gbogbogbò ètèmi àti ẹnìkọ̀ọ̀kan wa tó ti pé insha Allah ta'ala a tún máa kẹ́kọ̀ọ́ nínú àwọn ẹ̀kọ́ èyí tó ṣe yí pé a tún fi soríire láyé tá a tún fi soríire nínú sàárè àti ní gbangba alkiyama àwọn tí wọ́n gbé ìjókòó kalẹ̀ kọ́lọ́ nǹkan bá san wọ́n ní ẹ̀san olóore kó jẹ́ káwọn náà ká sáǹfààní púpọ̀ ń bẹ. àwọn olùmọ̀ wa gẹ́gẹ́ bó ṣe pé ní gbogbo ìgbà ní gbogbo àsìkò àwọn bàbá wa tí à ń gbà ládejò lónìí gẹ́gẹ́ bí Yorùbá ṣe máa ń sọ òdú ni wọ́n wọn kì í ṣe àìmọ̀fólóko gbogbo ebú búnibúni gbogbo kèéta oníkèéta tí bá ń ṣe fáwọn tó ti fún wọn jẹ́ olùmọ̀ kò lè tí kankan kù nínú ipò tí ọlọ́run ọba adẹ́dàá tó ti gbé wọn sí. àwọn sì máa nínà sọ pé insha Allahu ta'ala gbogbo ohun tí wọ́n bá ń rí tí àwọn olùmọ̀ ń rí lágbègbè ìpèpè sójú ọ̀nà ẹ̀sìn ọlọ́run ọlọ́run bá subhanahu wa ta'ala ti tàdé òun pé òun fi kọ ẹsẹ̀ rere fún wọn ni. ọlọ́run bá bá a sọ̀n bàbá wa láti ìlú Ògbómọ̀ṣọ́ wá sí ìlú wọn ẹlẹ́ẹ̀kejì sí ṣe ìlú Ìṣẹ́yìn a sì ti mọ̀ wọ́n dáadáa wípé àwọn bàbá wa bí wọ́n bá ti dé báyìí wọ́n tú ọ̀rọ̀ kalẹ̀ ni. àwọn bàbá wa náà àwọn náà ní fadilati Sheikh ad-Doktor al-Walid Sharafuddin Gbadebọ̀rájì gẹ́gẹ́ bí wọ́n ṣe mọ̀ wọ́n èsì ọgbàdúmọ̀ tá a máa ń wí ni pé àdókòrò Sharaf so ìyẹn lọ gbajúmọ̀ tí àtàbà máa ń wí ní àwùjọ tiwa ọlọ́run bá wa ṣe ààbò rẹ̀ tó púpọ̀ fún àwọn bàbá náà ọlọ́run bá ní dáàbò ẹ̀bùn wọn gbogbo tí jẹma burú ọlọ́run jẹ́ kó tọ́ sí wọn. àwọn ni bàbá wa tó ti pín wá ní ìlú Ògbómọ̀ṣọ́ tọ́lọ́run ilé kí ọ fi al Center ọlọ́run fi kí àwọn bàbá wa náà lágbègbè ẹ̀kọ́ báwo láti kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yege báwo láti mọ ìmọ̀ ayé wa ní àwọn ìpele kan náà ní àmọ̀ yege tí yóò fi tẹ̀sí dáadáa ọlọ́wọ́n bá fún wọn ní alimadina tó sẹ́ńtà abẹ́ madina tó jẹ́ ilé ẹ̀kọ́ yìí ọlọ́wọ́n abẹ́ kọ́ jẹ́ kí ilé ẹ̀kọ́ náà kọ́ máa lọ sókè gbogbo àwọn iṣẹ́ ribiribi tí wọ́n ń gbé ṣe nínú rẹ̀ ọlọ́run bá kí ó ṣe ní ìgbésẹ̀ tó ṣe bí ó ní àlùbáríkà púpọ̀ ọlá ọlọ́run ọlá ògo rẹ̀ àwọn bàbá wa wọ́n ní àwọn tíra tó pọ̀ tí wọ́n ti ṣe wọ́n láwọn tíra tó pọ̀ tí wọ́n ti ṣe ṣùgbọ́n insha Allah ta'ala nígbà tí wọ́n bá sọ máìkì kalẹ̀ nípele alákọ̀ọ́kọ́ tá a fi máa dáhùn ìbéèrè á dárúkọ gbogbo àwọn tíra tí àwọn bàbá wa tí wọ́n ti ṣe. ní ìjókòó tí a wà lónìí wọ́n ní tí àwọn bàbá wa tí wọ́n máa bá wa gbé yẹ̀wò òun náà ni al-qadaya al-mu'afira àwọn ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nínú àwà yìí lápá àti tó ń kálukú wà láwọn ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan tí ń súyọ tí ń súyọ tí ń súyọ tó sì yẹ pé kò sí ṣẹlẹ̀ tí ó súyọ tí ò ní sí ọ̀nà àbáyọ kan nínú ẹ̀sìn fún àwọn ojú wo ni Islam fi wò ó ẹ̀sìn wọn ta rí kí lọ́nà àbáyọ ojú tó fi wo àwọn iṣùsì tó ti pé ń yọ nínú àwọn àwùjọ wa eléyìí ni àwọn bàbá wa ni wọ́n bá wa yànnàná rẹ̀ a sì mọ̀ pé a ti gbé ọfà fún ẹni tó máa ta àjẹ́ Islam ẹ̀sìn tó kẹjú ni tó ti fẹnu ni wọ́n máa ṣàlàyé fún wa gbogbo àwọn ìjúsì ilé ọkọ̀ kan wọ́n sì máa fún wa ní àwọn ojú tí Islam tó fi wò ó. àbí ọlọ́run ọba subhanahu wa ta'ala ọlọ́run ọba kí ó bá wa tọ́ ahọ́n wa sọ́nà kó má jẹ́ kí etí tiwa náà kó kó sì ọ̀rọ̀ wọn gbọ́ kó jẹ́ kí ọ̀rọ̀ náà kó wọnú etí tí ó wúlò fún wa kó sì wọnú ọkàn tó ṣe pé yóò ní ọ̀rá tí ó gbé irúgbìn tó dára jáde ọ̀là agbára ọlọ́run láògbó rẹ̀ tí àwọn bàbá wa tí wọ́n bá wa bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ náà ní ìjókòó ìbáyìí tí ọlọ́run bá kó bá wa tọ́ wọn sí ọ̀nà sí jazakumullahu khairan salamu alaykum wa rahmatullahi wa barakatuh. wa ashhadu عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته سي ọjọ́ kẹẹ̀ẹ́dógún إنه oṣù ربيع الثاني hijira fourteen forty three eléyìí tó ṣe déédéé ọjọ́ kọkànlélógún nínú oṣù november miladi two thousand and twenty one ní ìlú ìsẹ́yìn lébí níbi tí a ti wá pàdé àwọn àyà wa nínú ẹ̀sìn islam. islam láti máa ṣàlàyé fúnra wa nípa apá kan nínú àwọn ọlọ́kan ọ̀jọ̀kan àdájọ́ eléyìí ṣẹ̀ríà Islam tó mú wa nípa ọlọ́kan ọ̀jọ̀kan àwọn àṣẹlẹ̀ eléyìí ti ń ṣẹlẹ̀ ní àwùjọ wa. a lè fi ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ṣe wíwá owó gbọ́nà tọ́tọ́ lẹ́tọ̀ọ́ fáwọn èèyàn nítorí pé ìtẹ̀mí kìí ṣe nǹkan tí ó rọrùn fún mi èèyàn láti ṣe láì jẹ́ kó lówó lọ́wọ́ ènìyàn ń bùkátà owó fún nǹkan púpọ̀ èèyàn ọ̀bá sì lówó nítorí dájú òun náà ní pé ọ̀pọ̀lọpọ̀ nínú bùkátà téèyàn fẹ́ gbọ́ kò ní rọrùn láti gbọ́. ìgbà tó lọ́wọ́ bò sí dálùkà nílé ayé wípé pẹ̀ẹ̀pẹ̀ owó ni eléyìí tí ọba mú kí gbogbo èèyàn ní gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé ọmọ gbìyànjú láti lọ sírò òlu ibẹ̀ láti lọ kú tiwọn náà wálé fún ọmọ àfisowó náà tó bá tiẹ̀ jẹ́ pé rúùlù bẹ́ẹ̀ bá tiẹ̀ tún wà náà ọ̀nà wo làbá gbà débẹ̀ tá a bá lówó tá a tún fi wọkọ̀ tá a fi lọ síbẹ̀ ọmọ èèyàn bùkátà owó fún ọ̀pọ̀lọpọ̀ nǹkan eléyìí téèyàn á máa bùkátà owó fún láti rí ṣe nínú ìgbésí ayé torí ọlọ́run ọba ṣe àwọn ọ̀nà téèyàn gbà fi rówó halal ọlọ́run bá ti lẹ́tọ̀ bíi káràkátà ọlọ́run bá ti káràkátà ó ti lẹ́tọ̀ ìwọ rajà ó tuntun ta ó tà ní iye tó lé sí iye tí wọ́n rà èlé orí owó yun ẹ̀tọ́ lọ́lọ́run ọba ṣe fún ọ kíkíkú ọjẹ́ àti pé ọ̀nà tó dáa lélẹ́yìn téèyàn máa fi wówó. ẹ rí lópin ìgbà tó bá pín tọ́ǹtà àti tí ìwọ náà rà ohun tó tọ́ lábẹ́ òfin ọlọ́run kéèyàn máa rarú rẹ̀ tarú rẹ̀ ìnirú nǹkan bẹ́ẹ̀ kò sí ààyè fẹ́nìkan láti bẹnu àtẹ́lu tọ́nra tọ́ǹtà láti sọ wípé ìwọ ni. pàtẹ́ ti fi pẹ́lẹ́dẹ̀ ni wọ́n ń rà kìí ṣẹlẹ́dẹ̀ lọ ń tà kìí sì rí lọ ń gbẹ́ tà kìí ṣe kí tẹ́ ẹ fẹ́ lò láti gbére lọ ń fowó rà kìí sọ sí lọ ń pa tà kìí ṣe wípé èròjà tí wọ́n fi ṣe ọtí ni wọ́n kó fún wa dà bí ẹni tí lọ rọ àgbàdo tó lọ rọ alikama tó lọ rọ ká bàbà tí wọ́n kó wá fáwọn ẹni tó ṣe fáwọn ọmọ àfi pàtì. àkọ́kọ́ dáràn ni ọ́ nítorí pé iṣẹ́ tó ń sìn yẹn ìtọ́nà ọ̀bẹ ẹlẹ́dàá wá sí ìwà rẹ̀ wọ́n á ní ló ti ṣe díèwọ̀ èèwọ̀ wo ní bẹ́ẹ̀ nu pẹ́ ń tọ́ka bàbà èèwọ̀ wo ló wà nínú pẹ́ ń ta dérú ẹ̀ ń ta gámà ṣebí àwọn oúnjẹ wóró yìí ni wọ́n tà kí ló fẹ́ kàn pẹ̀lú kí ni wọ́n fẹ́ fi ṣe ìwọ ọ̀sẹ́lọ̀ o wá sọ pé ọ̀daràn gidi tún ti rí tá a bá mú ọkọ̀ àti rọ̀dàràn nítorí pé ẹni tó ta tọ́tọ́ fún wọn láti fi ṣe tí ọ̀tọ̀ ó ti fẹ́ lọ. lábẹ́ òfin ọlọ́run ọba ti wá. bẹ́ẹ̀ ni èyí sàdó olóró náà lọ ń tà fáwọn akéṣùmọ̀mí táwọn afẹ́ lò láti fi máa pààyàn. àbí àwọn ẹ̀sùn tí wọ́n fi yìnbọn bá pàtàkì wọn fi fọ́ ọ wọ́n ń tà fún wọn táwọn ọmọ ti ṣe àgbo olóró fi ṣe ẹ̀mí àfijẹ́mi àwọn ọmọ èèyàn lẹ́gbọ̀dọ̀. bẹ́ẹ̀ni ìṣègbè tí wọ́n ń tà òun náà ni èyí tí wọ́n máa lò láti máa fi ta tẹ́tẹ́ nǹkan tó ń tà àti tó ń rà nígbà tá a gbé lọ tá a gbé bọ̀ ààrí wípé òfin ṣẹ̀ríà ọkọ̀ fún yàn láti máa rà á àbí láti máa tà. a sọ pé káràkátà rẹ̀ kọ́ ọ̀dà púpọ̀. wà á Allahu al-bay'a wa harrama ar-riba. ọlọ́yìn wá sí káràkátà ó sì ó sì owó èlé jíjẹ ó sì ẹ̀rí pé nínú gbèsè ayé wa ọ̀pọ̀lọpọ̀ nínú wa la máa pè nǹkan tí èsè rìbá ní rìbá pàápàá láwùjọ àwa Yorùbá wọ́n lè sọ pé ń gba rìbá nígbà táwọn ọlọ́pàá dúró lọ́nà tí wọ́n sọ wọ́n kúdúrú pé táwọn yẹn náà máa sọ wọ́n kúdúrú sáwọn wọ́n ní ń gba rìbá agbésẹ́ fún wọn lápá abìkan nílé iṣẹ́ ìjọba pé kí wọ́n bá wa dé kí fáìlì yóò tètè yọjú ẹ̀sùn wa fún wọn lówó lórí owó oṣù tí wọ́n ń gbà ẹ̀yin ọmọ wa sọ pé wọ́n gba rìbá lórí fáìlì yẹn. bóyá rìbá rìbá tẹ̀ ń sọ yẹn wọ́n máa fẹ́ lábẹ́ tẹminọ́lọ́jì àwọn Yorùbá Yorùbá lẹ́bùnú bẹ́ẹ̀ ti ti ń lo gbólóhùn tí ọba mọ́. eléyìí wọ́n sọ pé wọ́n ń gbàgbẹ́ tẹ́lẹ̀ wọ́n ń gbẹ̀kún jẹ wọ́n ń gba ìsọwọ́kúdúrú eléyìí wọ́n ń pè ní ríṣùà ríṣùwà tẹ̀rí yẹn òǹkà haram ni kabiratun min al-kaba'ir ẹ̀ṣẹ̀ ńlá ni nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ṣùgbọ́n bó ti ṣe jẹ́ ẹ̀ṣẹ̀ ńlá nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ó tún kéré sí rìbá nítorí pé àwọn ẹ̀ṣẹ̀ tura wọn lọ. النبي محمد صلى الله عليه وآله وسلم قل لعن الله الراشي والمرتشي ẹni tó fún ni lówó ìlẹjẹ Ọlọ́run lànà rẹ̀ ẹni tó gbà á ọlọ́run láàánú náà láàánú ọlọ́run kò sí tẹ́rí gbà nítorí pé gbàgbọ́n bá sọ pé ọlọ́run ọba ló láàánú èèyàn ìtumọ̀ rẹ̀ ni al-ib'adu 'an kágbé ní ìdìnnà sí ìkẹ́ ọlọ́run à ìkẹ́ ọlọ́run làwa wà o kò sẹ́nìkan nínú wa tó wù ká pé ìbínú ọlọ́run láàánú rẹ̀ ó ṣubú lò lórí ọlọ́run mọ̀jà rẹ̀ àti ẹ pé gbogbo ètò ń gbà nìyẹn o gbogbo ètò máa ń fún yaniyá o ó ti sọ ọ́ dẹni tọ́lọ̀ ńlá àná àyà àjáwọ́ ń bẹ kàtúbà eléyàn ni wọ́n ń pè ní ríṣùà jésù ni wọ́n ń pè rìbá rìbá nínú òfin ṣẹ̀ríà òun náà ni owó tá a yáàyàn tá a wá pẹ̀lú lórí ẹ̀ eléyìí ni wọ́n ń pè ní rìbá rìbá wa pólísì méjì riba lọ́bù wà rìbá nàṣíà rìbá èlé rìbá ọ̀pẹ rìbá èlé òun náà ni ká fi nǹkan pààrọ̀ nǹkan láyè ìfìkan kọ̀ọ̀kan lé ìfìkan ìwọ gbé ráìsì wá ráìsì tí ẹ ráìsì abẹ́lé ni ráìsì nàìjíríà ẹnìkejì ni wọ́n á gbé ráìsì tiẹ̀ wá oúnjẹ tó kè òkun foreign rice tó wá sọ pé wà á kí fifty kg Nigerian rice mẹ́wàá wá láti fi gba fifty kg foreign rice báàgì márùn ten to five why because quality wọn ò dọ́gba so eléyìí ni là pè ní wọ́n kó tiẹ̀ dé òun náà kó tiẹ̀ wá ọgbà tiẹ̀ òun náà ga tiẹ̀ eléyìí wọ́n ń pè ní rival fọ́ọ̀bù pèlè tí máa wáyé lẹ́sẹ̀kẹsẹ̀ láyé kaná haram ni lábẹ́ òfin ọlọ́ ọkàn ọba àtàkì kan lọ ọkàn ọba àjẹ pé ìpẹ́ tún máa wà nínú rẹ̀ téèyàn ṣẹ̀ṣẹ̀ sá kọ́kàn sì jẹ́ pé a máa má fi ọjọ́ kò bùkátà kankan ju pé kákàtà sínú omi ká máa sí lọ. síbẹ̀síbẹ̀ kí ni wọ́n ń pè léyìí rice kí ni wọ́n ń pè tọ̀hún rice a jẹ́ pé ẹ gbọ́dọ̀ fi rice fi pààrọ̀ rice àfi kó jẹ́ mítìlẹ̀ bí mítìl yẹ́dẹ́ fìyẹ̀. kọjá ike iye ẹ̀jẹ̀ gbé wá iná lẹ́ fi gbà kó sì jẹ́ pé gbà ìwọ náà gbà láyé kan tọ́ka bá ti létí kan ó ti di rìbá wọ́n ń pè lẹ́yìn ní rìbá lìfọ́dù. oríṣi kejì nínú rìbá wọ́n ń pè ní rìbá nàìjíríà rìbá pípẹ́ pípẹ́ tọ́pẹ́ lójú ó lé. mo yá ní one million ike wàá san one million yí padà lẹ́yìn oṣù kan ṣùgbọ́n gbàtọ́ bá san padà wàá san one point one torí pọ́pẹ́ o èlò dé kò di lè létí gbórí rẹ̀ wọ́n ń pè ní riba nàìjí á ọ̀nà haram ọ̀nà sì ni riba jahiliya riba tó wà láyé ojú dúdú ṣáájú kẹsì islam tó dé ọ̀nà ló ń bẹ dòní eléyìí tó pọ̀ tó pọ̀pọ̀ yanturu eléyìí tí ń bẹ láwọn bank eléyìí tí ń bẹ láwọn cooperative eléyìí tí máa ń ṣẹlẹ̀ láàrin èèyàn kan sí èèyàn kan wípé èèyàn kan fẹ́ yáyàn lówó yọ pèlè lórí ẹ̀ eléyìí ni wọ́n pè ní riba aljahiliya haram ló náà haramu lọ́nà ẹ̀ ṣé kò lè jẹ́ haramu ó dìgbà tí ọba lé bíi ten percent báàmù rárá o tó bá lé zero zero zero zero zero zero zero point one percent rìbá náà ọlọ́run ti lé o kọ́dà nínú òfin ṣẹ̀ríyà ẹ̀yin fẹ́ yáwó ẹni tó wà yà yín lówó yẹn ó ní kí ẹ wá kò le gbàtẹ wá délé rẹ̀ tó ọba bẹ̀rẹ̀ sí ní bú àwọn ọmọ báwo lẹsẹ tí gbogbo títí rúm sílẹ̀ tí gbogbo àjọ tí gbogbo títí tí ì báyìí. àbí wọ bàbá tó wá yá o àbí wọ́n mú gbalẹ̀ o gbalẹ̀ o a kẹ́mi ọlọ́ọ̀kùn mo ti gbà lọ́ba mú gbalẹ̀ lọ́ba gbà. ó tí o bá jẹ́ pọ̀ wá yáwó sọ́mọ ọ̀dọ́ tí wọ́n ní wọ́n tẹ́ẹ̀mà pé nítorí owó tó o fẹ́ yá ló fi rọ́ra rẹ fún wọn sọ́ra rẹ ti gbálẹ̀gbálẹ̀ wọn. tẹ́ẹ̀mà pé owó tí ẹ fẹ́ yá lọ́sọ̀ọ́ di ọmọ ọ̀dọ̀ lọ́dọ̀ tí ẹ ṣàǹfààní àbẹ́ ṣàǹfààní ẹ ṣàǹfààní tòun àǹfààní tẹ ẹsẹ̀ yẹn ní ìsinmi pé nítorí pé fẹ́ yáwó lọ́dọ̀ yín ọ̀sẹ̀ ni ti ń gbálẹ̀ fún. ó débi tí ó ti wá gbowó lọ́dọ̀ yín ọba pé ẹsẹ̀sẹ̀ dé láti fi dẹ́yìn náà lọ ni ẹ ti wá sí bùtù ọkọ̀ yín ẹ fẹ́ máa sọ ẹrù kalẹ̀ ló náà bá ń ba yín sọ kalẹ̀ torí kíni torí owó tó fẹ́ yá owó tó fẹ́ yá yẹn ẹgbẹ̀rún àpò ni ẹgbẹ̀rún àpò ló fi dá padà plus ẹni tó ṣe fún yín láǹfààní ó ti di rìbá ó ti di pọ́rọ́gbọ́n jábùrẹ̀ náà fàánì owó tá a yá yẹn tá a tara rẹ̀ sàǹfààní ó ti di rìbá lábẹ́ òfin ọlọ́ ọlọ́run ọba ti rìbá léèwọ̀ rìbá kéré àbí rìbá pọ̀ ojú ọ̀nà làánà tó dájú ni eléyìí tí gbogbo mùsùlùmí gidi sì gbọ́dọ̀ dìnnà sí. wọ́n ní rìbá àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àádọ́rin ìpele ẹni rìbá èyí tó wá kéré jù nínú rẹ̀ ọdún ọgbà pẹ̀lú pé kéèyàn bá ìyá rẹ̀ ṣe zina kọ́ lọ́n sànù wa wa ahlallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́run ti káràkátà lẹ́tọ̀ ó sì rìbá léèwọ̀ ẹ̀yà àti àwọn ń bẹ̀ báyìí gbogbo owó tẹ̀ fi fi thirty six account àbíkẹ́ lọ yọ̀pọ̀ lónìí nìkan gbọ́dọ̀ dọ̀la torí ká nfààní àwọn mùsùlùmí ni pé táwọn bá ti gbọ́ kí ni ìlànà Ọlọ́run kí ni tànàbí sallallahu alaihi wa alihi wasallam wọn máa ń sáré láti tẹ̀lé wọn sì dènà sí gbogbo tó bá ti takòtọ lọ àmọ́ ń àsìkò tí ìyá hmm, ẹni tí kẹ fowó jẹ máa lọ́wọ́ ọmọ kẹlẹ ìbáni ọ fowó jẹ máa lọ wàá padà dolówó àtijọ́ tọba ti ọlọ́dọ̀ gbé wa tẹ́lẹ̀ bàbá yẹn níta yìí mi olówó ni àmọ́ lónìí ọ̀tá nítorí pé ọgbọ́ ọgbọ́rọ̀ ọgbà ọlọ́ni yamhaqullahu rìbá wa yurbi sadaqat ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa máa tara rìbá kó parun bá dúkìá ẹ̀rí kó ti àwọn èèyàn kọ̀ọ̀kan ó ti àwọn ilé iṣẹ́ àti ilé ó sì ń ti àwọn orílẹ̀-èdè lónìí gbogbo àwọn owó rìbá táwọn èèyàn kọ̀ọ̀kan yá ọ̀pọ̀ ẹ̀mọ́ iye wọn ló ti dìgbà báyìí àwọn owó rìbá táwọn iléeṣẹ́ ọlọ́kan ọ̀dọ̀kan yá àwọn owó rìbá ti sọ̀pọ̀lọpọ̀ àwọn iléeṣẹ́ àwọn ó ti sọ wọ́n di lẹ́lẹ̀. bẹ́ẹ̀ ni àwọn owó èlé eléyìí táwọn orílẹ̀-èdè wa náà lọ yá ẹ̀rí kò ti gbá wa náà débi kan báyìí. àwọn àlùwà fẹ́ pé ohun àmúsọ̀rọ̀ kún bẹ́ẹ̀ ilé ọlọ́ra ni wọ́n padà wá síbi tó ṣe pé ibi tá à ń fi fún wàrà ni wàrà ò ọ̀ràn ti púpọ̀ òṣì wa lọ jàrá tó bá ti sọ pé ọmọ nàìjíríà ni obìnrin tó máa fún àwọn lòṣì gbèsè pọ̀ lọ́rùn èmi ọ̀yáwó kankan èmi ọmọ bá ní kọ̀ọ̀kan tí ń àyáwó àmọ́ ní nàìjíríà ti kọ̀ǹtì gbèsè ń wọ̀ lọ́rùn kìí sojú lówó gbèsè àwọn èlé tó wà lórí ẹ̀mí àwọn òyìnbó tó ti dẹ́sẹ̀ wá jẹ pẹ́ púpọ̀ wọ́n sọ pé interest tó wà lórí owó yìí it is a low one ò lọ títí tàbẹ̀rẹ̀ àwọn asọ̀kè àmọ̀ ẹ̀sẹ̀ interest tó wà lórí owó yẹn for twenty years ókè ojúlówó owó wa ń kọ́ bóyá àwọn àárọ̀ mẹ́jọ máa wọ́ máa sàn yìí àwa awitẹ wa ní orílẹ̀-èdè kan kò lè wà láyé kó má jẹ gbèsè ṣebí gbèsè rìbá wa ni. akramakumullah owó èlé nìyẹn sọmọ pé owó èlé ń bẹ lọ́rùn rẹ̀ bàjẹ́ eléjọ ti gbà ẹnì kan sọ pé mi ò tọrọ owó tí màá fi jẹun àmọ́ mo tẹ gbèsè mo ń fún mi lówó tí wọ́n fi san gbèsè ń sì jẹ́ one hundred and fifty thousand mo gbà ní báńkì tí mo bá sì san bí n tó yàtí irú rẹ̀ má àìgbọràn ló ṣe mí tẹ́lẹ̀ láìgbọràn pọ̀ àwa lè fún ọ lówó tó fi san ojúlówó gbèsè tó jẹ àbùrọ wa bá ní san gbèsè san ilé orí ẹ ọmọ pé wọ́n ti ràn lọ lórí ìbàjẹ́ mi ọlọsọ pé wọ́n ti àwọn alẹlẹbẹrẹ wọ́n ti tàkọ wa wọ́n lẹ ti àwọn alẹlẹbẹrẹ wọ́n lẹ ọdún wa cooperative cooperative tí wọ́n gbé kalẹ̀ sẹ́yìn ọmọ pé wọ́n gbòòrò náà kalẹ̀ lórí rìbá ni nígbà tí wọ́n yọ ní two million naira ìwà gbé transporter ni wọ́n ọfẹ́ fowó yẹn ọfẹ́ fi ra mọ́tò wọ́n sì yàyàn tí ọ́ wọ́n fi rí dájú pé mọ́tò náà ló fi rà. wọ́n ti wá sọ fún ọ pé two million equals to two point five million nígbà tó bá san owó padà. wọ́n máa wá mọ́nítọ̀ rẹ ìgbà tó sọ pé Kaduna lẹ̀ ń lọ tọkọ bá fi takú sí kafanchan wọ́n máa sọ. nígbà tó ọ darí dé owó tó yẹ kó san ọ̀ san pé wọ́n lè kọ́kọ́ lọ jọ́ ọmọ níbi tí gbẹ̀ ti ń pé ìbáwí nìkan tó rálá ìgbọràn yọ láì sọ ọmọ ọwọ́ tí ń lọ skul nítorí pé ọ máa sanwó déédéé owó èlé tó wà lórí rẹ ọ̀n fẹ́ kó sẹ́mọ ọlọ́run látàrí náà lèyàn fi máa ka àbùkù nígbà tí yẹn bá ti sọ pé òun ní tẹ̀lé tọ́lọ́run tẹ́bí wọ́n mọ̀ nígbà tí ìwọ yáyàn lówó èlé o tún wá lọ sóògùn sí ipe torí pé kọ́ má bàa rówó nǹkan ilé tó fi ṣe ìjókòó lórí owó tó yá ọ̀fẹ́ gbẹ̀tẹ̀lẹ̀. àìmọye lébẹ̀ ni wọ́n ti gbà lọ́dọ̀ àwọn ẹni tó ní. ẹni tó yá wọn lówó tó tún lọ sòkun sẹ́ni tó yá lówó pé kọ́ má bàa rí san torí kí ni tó fi ṣe nǹkan àtòkò ó lè bàa di tàwọn sẹ́mi para kiri bá máa fà náà. ẹ̀rí nígbà tí wọ́n bọ́ sọ́tọ̀ ọ̀gbọ́tọ̀ gbà wọ́n mọ̀ pé orúkọ rẹ̀ jáde nínú àwọn báńkì kókọ rẹ jáde nínú ìwé ìròyìn fáwọn ẹni tó jẹ wá lówó tí ọ̀sán ni á ti gbé ẹsẹ̀ lé dúkìá tí wọ́n fi dúró ṣáájú kó tó di kí wọ́n rówó ǹgbà lọ́dọ̀ wa. wa ahallallahu al-bay'a wa harrama ar-riba ọlọ́sìn kárakátà ó ṣe lẹ́tọ̀ ṣùgbọ́n ṣe rìbá ó ṣe léwọ̀ nínú kárakátà wa ọlọ́sìn lẹ́tọ̀ fún wa pé ká jèrè ọlọ́sìn lẹ́tọ̀ fún wa pé ká jèrè ọlọ́wọ́n bò sí kò dín wọn sí iye èrè téèyàn lè jẹ lórí owó kan. sàhábì kan anábì sallallahu alaihi wa sallam wọn fún ní dinar wọn ní kọ́ lọ́ọ́ bá wọn fi ra àgbò wa. sàhábì ọ̀rọ̀ àgbò pẹ̀lú dinar kan tánàbì fún. ibi títí ń bọ̀ lẹ́nìkan ti ná àgbò lọ́wọ́ rẹ̀ kó ń fẹ́ rà sọ abẹ́sì ta àpò yìí ní dínàrù méjì bíi kí ẹ ra àpò ní two hundred thousand lẹ́yìn náà tún tún ta ní four hundred thousand ṣé ìlọ́kùnù abẹ́sì ìlọ́kùnù ìlọ́kùnù ní Yorùbá lẹ́fù kí lẹ́yìn máa ń pẹ̀lú èrè bá Yorùbá ní èrè àjẹwú lọ́rùn bó lọ́rùn ló ti wá wú kò sí kankan tí ó wù ọ lọ́rùn bẹ́ẹ̀ ìgbà tí èsì pé o lò sójú fẹ́ni tọ́ra jà lọ́dọ̀ rẹ̀ o sì fi dúdú pé funfun fún o sì dájẹ́ kọ́ parọ́ torí ẹ̀ èrè lọ jẹ́ kò sí tó burú mbẹ̀. fàábẹ́ yìí wá lọ ra àgbo dìnnárù padà ọwọ́ abánabi sallallahu alaihi wa sallam pẹ̀lú àpò tí wọ́n rán pé kọ́ lọ rà wá ó tún wá fìdí náà nǹkan dáná fi fún ó tún fi lé e bóun ló fi jẹ́ bẹ́ẹ̀ wọ́n bù ọ ní àbíbáwò. ó ní mo ra àpò ní dínárì kan mo sì rí tà ní dínárì méjì mo wá padà lọ bá yín ra àpò ní dínárì kan mi dínárì kan tí mo jẹ lérè lórí ètò mo kọ́kọ́ rà ni mo wá mú wáyé sẹ́yìn lè dárú ẹ̀ padà ẹ máa sọ pé ńgbà tí ń gbọ̀ ọlọ́mọdé ń bọ̀ láti inú ìyá mi mo ti gbọ́n àbẹ́ ẹ̀kọ́ tó ẹ sọ̀wọ́ àpò kọ́nà ìdí sọ pé kankan ṣẹlẹ̀ pé owó tẹ kọ́kọ́ fún mi o mo fi ra àpò mo wá rí ta nílọ́pọ̀ méjì owó tẹ fún mi mo á tẹ̀sẹ̀ rà mí èlé rẹ ní pékin tó ẹ wọ àwọn sàhábà báwọn ti rí wọn dá púpọ̀ torí rẹ nínú ọjà yìí tẹ̀ ń ra tẹ̀ ń ta gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe lè rà tí wọ́n tẹ̀lé kọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́yìn náà lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ ta bẹ́ẹ̀ jèrè jaburada lára ẹni tẹ̀ dá fún. lópin ìgbà tẹ́lẹ̀ tó rajà lọ́dọ̀ yín ọba ti jẹ́ pé nǹkan kan yọ lẹ́nu nínú ọpọlọ rẹ̀. bí ká pé kọ́kọ́ kan bẹ nínú ọpọlọ rẹ̀. ọ̀wá lọ ra búrẹ́dì tí gbogbo yẹn mọ̀ tó five hundred naira ni wọ́n ń tà ọ̀wá kó five thousand lẹ̀ ẹgbẹ́ òun náà ní five ó tún ní zero lẹ́gbẹ̀ẹ́. ọlọ́mọdé akọ́ni bí yàrá ti ń sọ jàrá báwọn kò tí ì o wọn lọ lé kó lérò kó jèrè burúkú lónìí o jèrè burúkú o. táwọn èèyàn bá ti bá wa láti lè ké èló lẹ́ta búrẹ́dì five thousand five thousand ah ìtàkùnlá ẹ sì bẹ̀rù ọ lọ àti àwọn ọ̀dà bíbí ti tún sẹ́kù lẹ̀. five hundred lẹ́ńtà five thousand ah ah ẹ bẹ̀rù ọlọ́ọ̀ni àgbà tó náà ti àgọ̀ àgọ̀ subhanallah tó irú rẹ̀ ṣẹlẹ̀ sí ọ̀kan nínú àwọn sàhábà bàbá yìí wọn ò gbádùn dáadáa nínú ọpọlọ wọn sọtẹ́mátì wọn arajà wọn máa ń gbà wọn àwọn èèyàn wá tẹ̀lé àwọn èèyàn wá tẹ̀lé wọn wá bá nàbì Muhammad sallallahu alaihi wasallam pé bàbá wa yìí sọtẹ́mátì rajà wọn máa gbà wọn torí ti ń ṣe wọn tọ anabi sọlọ lọ àdìsọ lọ àwọn sọ fún pé kò burú lọ́wọ́ máa rajà bọ́ba ti ti fẹ́ lọ́jà àmọ́ kó bí tó bá ti rajà kó máa sọ yìí pé láàkìlẹ̀ àbá má lérò kó ti tán o tọba délé tọba sọ pé ibà ìlú rà tí wọn rí pé kò rà á rí wọn bọ tọba sì bí ẹ̀dá wọn padà tò lábẹ́ bẹ́ẹ̀ tí wọn náà bá rò pọ̀ báyìí àbí kéèyàn lọ ta ilẹ̀ rà fún yàn ilẹ̀ ẹnu rà tó ẹgbẹ́ kò yẹ ká rà ju one fifty thousand lọ tí wọ́n bá lówó tó lè fi ṣe fílìn wọ́n á dà fún ọ ní one point eight a ọlọ́mọdé àbọ̀ gbogbo ara ilé rẹ̀ wọ́n ẹ̀kún ọbọ̀ wá bọ̀ bá nílé dàpọ̀ ẹ dàpọ̀ sẹ́yìn lè ra ru eléyìí ní three hundred thousand torí pé Islam kò fààyè sílẹ̀ fún ìyànjẹ wọ́n ní ọgbọ́rọ́rú yóò dà gbogbo tó bá ti kó nira báyà gbogbo ọ̀nà tábàlì gbà láti mú nira ń kó Islam ló dàpọ̀ torí rẹ̀ eré kan pọ̀ jù lópin ìgbà tí ọba ti sípò gbáyì. ìsìláàmù wa sọ wípé rọ́ọ̀kìmọ̀ lọ́ọ̀bù fúru àná samhan ìdá báà samhan ìdá bàtàà ọlọ́run ọ̀kẹ́ tànàbì ní bá wa sọ̀rọ̀ ẹni tó yẹ pé ìṣe pẹ̀lẹ́ nígbà tí ọba tajà ìṣe pẹ̀lẹ́ ìgbà tí ọba rajà kí ni tí màá ṣe pẹ̀lẹ́ mbẹ̀ ó náà ní pé ńgbà tí wọ́n fẹ́ rà wọ́n pè nǹkan yìí fún ọ ní one thousand naira ìwọ́n sì na oní four hundred ó bú ọ tọrọ dàdà kọgbà ọ̀dà tó pa four fifty ní ọgbà tẹ́bà lè san seven hundred tẹ́mu ah èmi ò lè ra ju five hundred lọ ọ̀dà yìí san six hundred tó ti hàn pé ìwọ náà ò sí ná. ńgbọ́ ya wọ́n ní ọ̀dà jálẹ̀jálẹ̀ rẹ̀ òun náà ní fàájì. tó fẹ́ràn pé wọ́n ní káràkátà kẹjẹ ajó yé wa o. wọ́n mọ nínú òfin ṣẹ̀ríà lórí ọgbọ́n ni. bọ́ba ti ti gbá lọ́rọ̀ jára lọ́pọ̀ bọ́ba ti ti gbá lórí ìta lọ́wọ̀n ìgbà tí wọ́n ti pè one thousand tí wọ́n na tó na tó na tó gbé wá sí five fifty ó ti hàn pé alhamdulillah. tọ́ ìgbà tí wọ́n ti na dé five fifty tí wọ́n sì rí i pé wọ́n ní wọ́n gbọ́dọ̀ san six fifty five fifty tí wọ́n san ó pé five hundred ni wọ́n rà fifty tó lé lórí ẹ̀ ọlọ́run fún àlùbáríkà ti tà á ìwọ́n tó ta ní five fifty lónìí wọ́n náà lọ́ọ́ padà rẹ́ nira lọ́wọ́ rẹ̀ nine hundred ó lè padà rẹ́mi ra lọ́dọ̀ rẹ one thousand torí pé rìtá máa jẹ lórí ọjà kọ̀ọ̀kan kì í ṣe dandan kó dọ́gba mára wọn nígbà tí èsì pé shoprite lẹ́yìn sí. èsì pé kingsway ńlọjà ti ní dábì sọ pé a ti kọ iye rẹ̀ sí lára wọn kì í na. eléyàwó wọn pè ní bẹ́yìn olùmọ̀ àbọ̀ àmì ìjọ ọ̀jẹ́ bẹ́ẹ̀ tọ́jẹ́ pé àwọn dúnadúrà láàrin ara wa ni ìsìlámù gbà èsì dúnadúrà. ìgbà tó wà sí kó jèrè díẹ̀ kó lè dá bẹ́ẹ̀ náà ni wọ́n tó fẹ́ rà wọ́n ní kó mú five fifty náà wà lọ́ba ní tí ọgbà three fifty islam ọ̀faramaru wà wọ́n ìwà roró burúkú islam ọ̀farama. ebi wà ló ti ń nàbọ̀ ló ti ń nàbọ̀ ló ti ń nàbọ̀ tóbi wá padà parí sí five fifty náà ní jálẹ̀ rẹ̀ tọ́ba fẹ́ rà wọ́n á ní kó mú wá wọ́n á ní kùtì ẹ̀rù pé wọ́n san five fifty tọ́gbà three fifty. ìwà burúkú islam ọ̀faramaru ẹlẹ́dẹ̀ẹ́ ó ti kọ díẹ̀ lọ́wọ́ àwọn yorùbá hmm, mùsùlùmí nìwọ ìwọ fi irú wa burúkú yẹn lẹ tó bá ti ní adébí fún ẹni ọmọ wa ìdàpọ̀ mọ́wó jáde àbí kò sí pé owó rẹ̀ ò ní ká kọ́ra máa lọ má nà nà má. tọ́ tẹ́lẹ̀ ìbá yé wa ọlọ́run ọba ọba ká jẹ owó wa láàrin ara wa níjẹ̀ àyàfi tó bá pé káràkátà kan níbẹ̀ láàrin wa. ولا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ọlọ́ni يقول ما jẹ لا yín láàrin ara yín níjẹ̀ ìbàjẹ́ àyàfi tó bá jẹ́ pé káràkátà lọ́ba dà yín pọ̀ eléyìí tó ṣe é pé ìyọnu wà láàrin ẹni tí ń tà àtẹnitọ́ra ńlọ́jẹ́ kówó yín ọkọ sọ́wọ́ ara yín ọlọ́ọ̀lẹ́lẹ́ ìjọba torí gbogbo ọ̀nà míì tó fẹ́ fi gbowó lọ́dún èèyàn tí wọ́n máa dàbí ẹni kọ́ gba àbí ńgbà tó ti pé wọ́n ọ̀gọ̀ tó smart ni wọ́n fi gbowó lọ́wọ́ rẹ̀ kọ̀mọ̀ pé tó bá gbarú owó bá ọ̀ràn lọ gbà kó tí ì rówó gbà. bí ẹ bá ti tọ owó ọ̀ràn kò sí tàbí ṣùgbọ́n yóò hàn. ilé ìjẹba ọ̀nà àkọ́kọ́ nù. ẹ sì pé alhamdulillah gbogbo wa iná là ń ṣe káràkátà kódà ẹni tí ń fi tó òun náà ṣe kárakáta nítorí pé tí ìwọ ọba máa dà ọmọ ara ẹni tí ti ń tà kò sí tàbí ṣùgbọ́n yóò tún rà nítorí pé kò lè bá àrí nǹkan míì tó tún tà wọn náà gbọ́dọ̀ lọ rà á. àwọn olùwọ́n sì sọ pé nínú àwọn ojú ọ̀nà tíyẹn máa ń gbà lówó eléyìí tí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́gàá wa tó máa ń fi àlùbáríkà sí púpọ̀ púpọ̀ fáwọn ẹni tí bá ń ṣe kò nítorí pé èrè díẹ̀ ló lé díẹ̀ tún lé díẹ̀ tún lé díẹ̀ tún lé kò sí tàbí ṣùgbọ́n wípé ẹni ọ̀padà dàkú bọ̀. torí ẹ̀ ló ti jẹ́ pé orí ń bẹnu káràkátà o ọ̀nà tó dáa púpọ̀ ní káràkátà lópin ìgbà tó bá ti pé ntẹ́yìn ń tà ntọ́ da ni kì í ṣe ntí ọ̀dà. ẹni tí ń tẹ́yìn adìẹ ntọ́ da lẹ́ ń tà ọ́ ẹ sá ti mú tuntun kọ́ mọ́ máa fọ́ ọmọ yín lọ́wọ́. bẹ́ẹ̀ náà ẹni tó yẹ pé fáànù kan lé làwọn ń tà ń tọ́da alẹ́ ń tà ọ́ ẹ̀sà ti kó síbi tí òfin ní gbógun mọ́ yín lọ́wọ́ ẹni tó ń ta fẹ́ǹsì ní tó da alẹ́ ń tà ọ́ ẹ̀sà ti máa gé síbi tẹ́ ń kó sí kọ́ má jẹ́ pé ibi tí ó ti wá di kanko tí ó di kéèkì mọ́ yín lọ́wọ́ lẹ́ kó sí. ẹni tí ń ta aṣọ ohun tó da alẹ́ ń tà ọ́ lópin ìgbà tó bá ti jẹ́ pé irú aṣọ tẹ́yìn ń tà ọ́ kì í ṣaṣọ tó lòun ṣe wíwọ̀ rẹ̀ léèwọ̀ fáwọn mùsùlùmí nítorí kọ́ má lọ jẹ́ pé tàkùtà lẹ́ẹ̀ma wá tà fáwọn mùsùlùmí. bákan náà ẹ̀yin tún ṣe é gbé mọ́tò lẹ́yìn tà nítọ́jà lẹ́yìn tà nítorí pé mọ́tò ọ̀kan nínú àwọn nǹkan táwọn èèyàn máa ń lò ní láti fi gbọ́ àwọn àbùkátà àwọn nínú ìsẹ̀mí wa. bẹ́ẹ̀ ẹni tó ti kóúnjẹ ló ń tà nítọ́jà lẹ́yìn tà ẹ̀yin lọ kó wa látọ̀nà títì láti wá tà fáwọn èèyàn fún lè bàa ró jẹjẹ nítọ́jà wàláhì tó bá jẹ́ pé gbogbo iṣẹ́ tó ní kálukú wá ń ṣe yẹn ó tún ní àníyàn tó dáa pẹ̀lú iṣẹ́ tí ń ṣe kò ní jèrè lásán yóò tún máa gba aládá lọ́dọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ìsìn wọ́n gbéra ọlọ́sí dìgbà wa ọlọ́pẹ́wà wa ọlọ́pàgbàdo wa ó gbéra ọlọ́síbi tí ó jẹ́ pé nǹkan kan táwọn èèyàn ń bùkátà lórí ti oúnjẹ kan tó ti mọ́ wọn lára nílùú yín tó wà sí ó ti dínwó ọlọ́pọ̀ wá torí káwọn èèyàn lè bá máa ríra lọ́pọ̀ ya dúró ó ní lẹ́mìí nínú ọkàn rẹ̀ wípé wọ́n lọ wọ́n ń lọ láti lọ ra oúnjẹ wá fún àwọn aráàlú mi kó lè bá ro máa ríra jẹ kó lè bá àjẹpára wọn mọ́kùn láti máa jọ́sìn fún wọn lọ kó tún máa gba aládàá lọ́dọ̀ lọ. sówó lásán owó kìnnìún bó ló ń kó lọ tẹ́kẹ̀dì tó ti rí náà lọ padà sílẹ̀. eléyìí túmọ̀ sí wípé káràkátà wa yẹn lópin ìgbà tó bá ti jẹ́ pé nta nta kìí ṣe wọ̀ bí ẹni tí ń ta gbó bí ẹni tí ń ta sìgá bí ẹni tí ń tọ́tí burúkutu àbí èyí tí ń tọ́tí sẹ̀kẹ̀tẹ̀ àbáwọn èyí tí ń tọ́tí kà àbáwọn olókogoro tí gbogbo wọn máa ń pàṣẹ sí àbáwọ àdúgbò kọ̀ọ̀kan àdúgbò ẹ̀kọ́ lọ́kọ̀ wọn èsì bẹ́ẹ̀ ní sẹ́yìn bíi gbogbo àdúgbò tẹ bá ti fẹ́ wọ̀ tẹ bá ti tirafikéètì báyìí lọ́tún àbí lósì àwọn olókòókò rọ lẹ́rìí pẹlẹbẹ rúkúdú. tó gbogbo àwọn tí ń ṣe irúṣẹ́ iṣẹ́ ọ̀daràn ni wọ́n ń ṣe o iṣẹ́ kí ṣe iṣẹ́ burúkú. tó gbogbo nǹkan tó ń dà tó bá ti jẹ́ ń tọ́jà kò sí wàhálà ń bẹ̀. ọlọ́run ọbẹ̀ lẹ́dàá wa ọ̀nà míì tó tún là kalẹ̀ fún wa nínú ojú àmì ọlọ́ni wa anzala min as-samaa'i maa'an fa akhraja bihi fa akhraja bihi min as-samarati rizqan lakum. àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní àyà yìí wọ́n tọ́ka sí pé gbogbo wa lọ́lọ́run ṣe lólówó àyàfi tí ìwọ bá kọ̀ láti dolówó. torípọ̀ sọ wípé wa anzala min as-samaa'i maa'an. فأخرج به من الثمرات رزقا لكم وأنزل لكم من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم òun ló ń rọ òtó kalẹ̀ fún yín láti sánmà ìwà fi mú àwọn arúgbìn jáde láti inú ilẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ní àrìsìkì fún yín ìdí tó fi jẹ́ pé gbogbo wa lọ́nà ń ṣe ní ọlọ́rọ̀ òní. tani nínú wa iná lórí ilẹ̀ ọlọ́ràá tó sì tó sì ru àwọn koríko tó wà lórí ilẹ̀ yẹn kúrò tó sì kó àwọn ebè sórí ilẹ̀ yẹn tó wá ti àgbàdo tó ti bọnú lẹ̀ ọkà bàbà jéró ìrẹsì tó ti bọnú lẹ̀ ẹ̀gẹ́ ó ti bọnú lẹ̀ iṣu ó ti bọnú lẹ̀ títí òwú kò sí náà ní gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún pé títí ọ̀ jáde náà wọn ló túmọ̀ sí pé gbogbo wa lọ́lọ́wọ́ bá ti ní alárìsìkì ṣùgbọ́n ìmẹ́lẹ́ àtàìfẹ́ kan ti ní dàwa náà. ojú ọ̀nà tí a máa fi rówó tọ́jú halal oníkádàkù èèyàn mélòó nínú wa ní dáko kọ́dà tẹ́ bá lọ sí ojú ọ̀nà tí ń ta arúgbìn tí wọ́n máa ń pín àwọn ẹni tí ń tàǹgbà mi wọ́n tún máa fi kékeré ẹgbẹ́ ti ṣe àwọn náà ń dáko ni àwọn nǹkan tá a máa gbé ní ká ah, ọlọ́run ní ìsàdánwò fún un ah, gbégbé ko ní àdánwò ìyàlá gbẹ́ǹdẹ̀ ẹ̀yẹ wà nípa ẹni tí ọmọ ẹ ni tí ọmọ rà tí ọmọ jẹ ẹ má bìrà ẹ sípò ẹni tí ọmọ gbìn àwọn rò pé àwọn ń ṣàdúrà fún ọ èpè kí ló burú nu kí wọn náà máa dákú kí la fi dáa tó àgbẹ̀ ambọ̀sibọ̀sì pàṣọpọ̀ àdáa jùlọ kò sí ebi èèyàn bíi wa náà làwọn náà kájáko kágbéko ọ̀nbẹ nù nǹkan tó ṣe pé ọjọ́ ọ̀nà àrísìkì ńlá tọ́lọ́wọ́n bá máa ń ṣe fọ́ọ̀mù èèyàn torí rẹ̀ ẹni tó bá ń fojú di àgbẹ̀ tó ń fẹnu sáta àwọn tó ń sọ̀rọ̀ wọn láì dáa ó túmọ̀ sí pọ̀ gbàgbé ebi wọn náà ń ṣe ń jẹun ọmọ pẹ́ nìkan ló ti sẹ́rẹ̀ kó tó di pọ́ dẹ́gbà tí wọ́n lọ rà á ọ̀nà àrísìkì ńlá ni. ìgbà tí àgbẹ̀ tó kó sùn rẹ̀ kalẹ̀ tó sọ pé iye táwùsàn báyìí ló fẹ́ tà má bu o má sọ pé wàá ká mi létí kó mówó lápò mi rárá wàhálà ni wọ́n ti kó tó di kọ́ dọ́jà ọlọ́run ọba nìkan tí ran ni lọ́wọ́ tí èdojú ti ni ilé tí sùn yóò ti ta kó dọ́jà tá a fi ń pa fẹ́ tà àmọ́ tó bá ro tójú òun rí kó tó di pé ìsìn yẹn ti kó ṣe dì í báyìí ọ̀pọ̀lọpọ̀ àti ó ti sáwálé fáwọn ọ̀dà kò má. torí rẹ̀ ká máa wá gbàgbẹ́ ọjà ń ti wọ́n jù kíní kan ti ṣe kíní jù á kò sínú pé aláàánú. tó bá wọ̀ fún mi kí n rà á tí ó bá wọ̀ fún mi kí n rìn síwájú nínú ọjà kan náà ìgbà tẹ́nìkan fẹ́ ta ọjà tiẹ̀ lọ́wọ́n owó ẹnìkan ti ṣetán láti ta tiẹ̀ lẹ́dínwó ìlọrin tó bá wọ̀ fún mi àmọ́ kọ́ ọ máa fẹnu ba nǹkẹ́kẹ́ ni ẹlẹ́ni kó wájà tó ọ máa fi bàjẹ́ ọ máa fẹnu sáta rẹ̀ ọ máa tún fi kún ìbànújẹ́ rẹ̀ pọ̀tọ́ sí ọ. ọ̀nà àríwísí ńlá òun náà ní ká gbé kó jàmá. a sì dúpẹ́ fọlọ́ pé ní ìsẹ́yìn bí báyìí nítorí sí ilẹ̀ ìsẹ́yìn ilẹ̀ ọlọ́ra kọ́dà tún rí àwọn àjòjì tí èso àwọn àjòjì tí ìfi ẹ̀tún sọ máa gbègbè sẹ́yìn tí wọ́n wá ń ralẹ̀ ẹ̀ka tọ́pọ̀ tó ń dáko sí nísẹ̀yìn bì. òní rí jìnnà tó fi máa ráwọn signboard lọ́tún àti lónìí. àwọn míì kì í rákalẹ̀ ní àwọn ẹ̀ka tó pọ̀ gan òun ọ̀fẹ́ kí wọ́n ta màpò lónìí kò fi signboard. oko ni wọ́n dá ń bẹ̀. ìmọ̀ àti ọmọ sẹ́yìn bì tí wọn lọ máa jókòó pẹ̀lú àwọn aláìfẹ́ kan sí àmọ́ wa lọ fẹnu wa rọ́ọ̀fù náà máa wéwèé kó mi dodo ẹ́ kò sí sẹ́ńtẹ̀ yìí sẹ́ńtẹ̀ yìí ọlọ́run nìkan la ló ti ọjà bí ilé ìkópamọ́ dò tọ́lọ̀ mo lè yẹn wà láyé tí ò dò tọ́lọ̀ arísẹ́mẹ́sẹ̀ bá bọ̀ lẹ́ sẹ́ńtẹ̀ yìí bí báyìí wọ gẹ́gẹ́ bí ọmọ àlù òrí kàṣẹ kan ọlọ ọlọ mú ọkọ ọmọ kọlẹ balẹ̀ kan abọba kan yọ wá sọ fún ọ pé kí lọ wájú bẹ ń bọ mbẹ ọsọ pé nílẹ̀ bàbá rẹ bọlú ti kẹsí bàbá rẹ èmi gẹ́gẹ́ bí ọmọ sẹ́yìn ọmọ dákun sójà rẹ tí wọn máa mú yẹn sí sẹ́yìn náà ó ní mú ọtí torí pé wọn máa sọ pé Ọlọ́run ti bá wọn ta kókó lẹ pẹ̀lú pé wọn máa bá wọn sọ. sẹ́mi pé ń bẹ̀rẹ̀ yóò máa já sí pé ìwọ ni wọ́n máa kàn sí gbogbo wa pété lálàáfíà sára àwọn ilẹ̀ wa wà ọ wà lálàáfíà bàbá ẹ má dà kù. tó a jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ni wà láàánú ara wa. tí wọ́n gbà lérò ni pé kò lè lé títí káwọn balẹ̀ àbí ìdílé tí wọ́n nílẹ̀ wọ́n á máa wá yọ lẹ́nu ní ìyọnilẹ́nu tí ò ní jẹ́ kó lè máa dàpọ̀ bẹ̀. nígbà tí èsì ti pé wọn náà ò ń gbingi kòkó bẹ̀ ò ń kasi síbẹ̀ tí ó máa túmọ̀ sí pé wọn náà fẹ́ jẹ ní ọba ní oko sókògì obì ni sókògì kòkó ni ókògì kaṣú ni eléyìí túmọ̀ sí pé ẹjẹ́ ká lo àǹfààní tọ́lọ̀ fún wa ti yín tọ́lọ̀ fẹ́tẹ̀ gbé ní pípẹ́ gbìyànjú bóò nìyẹn tí ó ti ṣe yọrí sí rere ẹ̀fílẹ̀ fọlọ̀ ìṣẹ̀ tọ́lọ̀ lẹ́yìn bá ti ṣe ti yín ẹ̀bọ́ náà ọba dúró ọmọ nìyẹn tó ti sára ọlọ́mọ ọ̀yìn fọwọ́ á gbìyànjú á wà bọ́lọ̀ ńdo kéde kó jòkó tẹ̀tẹ̀rọ àdókò táwọn kàlùtù ni wọn táwọn kàlùtù wa obi ní ọ̀pọ̀ kú pàtó ń dákú o sì ń bẹ lọ fọlọ ọ̀rọ̀ jù ọ̀rọ̀ jù o tún bẹ lọ ojú alálùbáríkà tó rọ o tún bẹ lọ irúgbìn rẹ o tún bẹ lọ Ọlọ́run jẹ kí èso tí ó mú jáde kọkọ kọlá kó ti wa tọkọ pé yẹn ni lónìí àwọn èèyàn dààmú o pẹ̀lú ọ̀nà wo lówó gbà dí àpò àwọn ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn lónìí àwọn ọ̀pọ̀ láti jẹ haram má halal àbí láti ẹ̀sìn jẹ haramu pọ́nbélé ìbẹ̀rù ọlọ́run ọba ti dínkù púpọ̀ láwùjọ mi. ọ̀pọ̀lọpọ̀ nínú wa òun náà mà títí lọ́dọ̀ lọ́n wípé owó tóun jẹ iṣẹ́ tóun ṣe gbogbo ẹ̀ haramu kò sì ní gbìyànjú bí jíwulẹ̀ ó kéré ma láti fi haramu yẹn sílẹ̀ máa wá halal ìdí ni ó fi jẹ́ pé ara àwọn èèyàn ní ìsìn tó jẹ́ pé iṣẹ́ táwọn ń ṣe owó oṣù wọn ọjọ́ wọn lójú bí owó àbẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ gbà yóò tún máa sọ fún ọ ike ilé tó ń kọ́ mọ́tò tó ń gùn tó rò pé sálárì òun ló provide ẹ̀ gbogbo orú àwọn owó àbẹ̀tẹ́lẹ̀ táwọn ń gbà yìí subhanallah alazim wọ́n pọ̀ títẹ̀ ìjọba owó òṣìṣẹ́ fún ọkọ̀jọ́ olójú bí owó haram eléyìí tẹ̀ ń kójọ látara iṣẹ́ tó ń ṣe tó ń gbowó oṣù lórí ẹ̀ tẹ̀ bá ti àwọn custom lórí òṣùwọ̀n tó wọ́n oṣù tó ń gbà ńlọ́jọ́ wọn lójú ni àbáwọn owó haram eléyìí tó ti pé wọ́n rí látara iṣẹ́ wọn tí wọ́n ń ṣe. ẹ mú ọjọ́ ọlọ́jà gbàtẹ́ ẹ mọ́jọ́ ọlọ́jà ẹ wá sọ fún ọlọ́jà yẹn ike kọ́ lọ mú ten million wá ọ̀tẹ̀ ẹ ló lọ gbà lówó tí ó fi jẹ́ pé rí ten million tẹ́lẹ̀jọ́ tẹ́ẹ̀bá ti san ten million àti pé á kó ẹrù yìí dé ọ́fíìsì wa tẹ́bí tẹ́tẹ́ ti gbà lọ́dọ̀ ìjọba ní kí gbogbo ògbàtẹ́ bá ti mú tíjọba ní kí ẹ máa mú yóò délé ten kí ló dé tẹ̀yìn gba ten million yẹn ten dà sápò. ẹ wá ní owó tẹ̀yìn rí yẹn òun lọ́jọ́ yín lójú ju owó tẹ̀ gbà lówó oṣù lọ. ẹ rí i pé owó haramu jíjẹ yẹn ó ti wọ àwọn èèyàn lẹ́wù ní àwùjọ wa débi pé ọlọ́pàá gan alára owó oṣù tí wọ́n ń gbà kọjọ wọn lójú bí ètí wọn máa fún wọn lójú ọ̀nà bí onímọ́tò bá ń lọ wọn ní ṣé kò kọ̀ mẹ́tọ́ rẹ̀ tó yẹ kó ṣe kí lẹ́tọ́ rẹ̀ tó yẹ kó ṣe tó kó jẹ́ pé mọ́tò rẹ̀ ní pàtíkúlà sùn kó ní oṣù tẹ̀kọ́ ní láìpẹ́. ọlọ́kadà ti ń lọ wọn náà gbọ́dọ̀ sanwó tó o bá sanwó wọn ṣe tán láti gbé ọ̀kadà rẹ ní ọ́fíìsì wọn. gbogbo ẹni tí ìjọba lójú ọ̀nà ike máa ṣiṣẹ́ eléyìí tó ti pín lọ́nà kan àbọ̀nà mi yóò máa mú kí ààbò kọ́ wà forílẹ̀-èdè látàrí páńpẹ́ kó jẹ ẹ̀rí tó gbogbo nǹkan burúkú òun lọ wọlé wa bá wa nígbà tí èèyàn ti sọwọ́ kúdúrú sọlọ́pàá tọlọ́pàá tó gba two hundred tó ń tì wò pé fifty naira lásán ní ògbó ìwọ́ wa fún mi tó two hundred tí wọ́n máa sọ fún wọn pé kó sí búùtù búùtù kọ̀ lẹ́kùn ni torí pé àwọn tìlí nǹkan fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ owó haram eléyìí táwọn èèyàn ń gbà iná lọ́fà ló fi jẹ́ ike lórílẹ̀‐èdè wa kò sí ìfọ̀kànbalẹ̀ ń bẹ̀ máa fi ti wulẹ̀ kéré mà. àwọn èèyàn gbàgbọ́ wípé táwọn bá gbọ́n àwọn ò lówó àmọ́ táwọn bá ti papọ̀ fọ́nrọ̀ àwọn iná làwọn fi lè sẹ̀mí káwọn òkú lólóṣì. wọ́n ń kó ọjà bọ̀ lásìkò wọ́n ń kó bọ̀ wá sí ìlú kan nínú àwọn ìlú nàìjíríà. àwọn akẹ́tí wá dúró sí àwọn àyè kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan nínú ìlú kọ̀ọ̀kan eléyìí tó ṣe pé tímọ́tò yẹn tó bá ti rìn débẹ̀ wọ́n ṣe tán láti ju ẹrù eléyìí tó wà nínú mọ́tò yẹn ká pé bí alikama ni wọ́n ń kó lọ fọ́kàn nínú àwọn kọ́mpìnì tó ń ṣe fúláwà àwọn kan bẹ láwọn àyè kan nínú ìlú kọ̀ọ̀kan tí wọ́n do iye alikama tí ń bẹ nínú mọ́tò yẹn wọ́n do iye tán tí wọ́n bá fẹ́ síbì kan àwọn máa ti tà wọ́n wá kó wọ́n wá kó alikama yẹn lọ́kúnlé iṣẹ́ tó bẹ̀ fún ní nǹkan tí ò kù àwọn wá sọ pé ń ṣe business ẹ̀ ń ṣe bísínẹ́sì àbáǹjẹ haram ẹ̀yin ò lè burúkú yìí. bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe ní gbogbo olùkọ́ kan títí jáde délé haúsá. lọ́pọ̀lọpọ̀ ayé nígbà tí wọ́n bá sọ fún ẹni tó ń wa ọkọ̀ tírélà ọkọ̀ táǹkà tí wọ́n fi ń kó epo wípé ọkọ̀ tá a gbé fún ọ yí báyìí o forty thousand litres òun náà ló wà nínú táǹkà yìí ní ìgbà tí wọ́n bá sì débi tí wọ́n ti ju epo lọ́nà wọ́n lè jo bíi wọ́n lè jọ bíi ten thousand litres nínú forty thousand litres wọ́n sì pami dípò rẹ̀ wọ́n pami ten thousand litres wọ́n máa pọ́n sínú epo ìwọ́n tó fi pé ọ̀mọ́wọ́ ọdún wọn ti ṣe máa ń ṣe tọ́mọ wa yà wọ́n lẹ́nu pé ah, ah, ọkọ̀ yìí ó dojúkọ ọ̀nà ilẹ̀ haúsá ni kì í ṣe kó dojúkọ ní èkó táàpù bóyá wọ́n fẹ́ fọ táǹkì wọn tómi wọ́n máa fi fọ táǹkì ẹ wá ń pọn mi sínú táǹkì síbẹ̀ ti pé kó o kìlọ̀ kàn òfin lọ mi dá sí abojúkun lẹ́bẹ̀ẹ́jì nítorí bá fi ẹlẹ́mọ̀ sọ̀sọ̀ ló máa ń tọ́ jẹ́jíjẹ́ ó tún máa bọ̀ wú. ìbẹ́ ẹ̀ wọ́n máa ń ṣe lórílẹ̀‐èdè tàwọn ọ̀daràn lọ́pọ̀ mọ́. subhanallah tó wọ́n já sílé epo fẹ́ẹ̀sì máa pọ́ mi òun wà lókè. so ìwọ́ wá jẹ́ àwọn tó síwájú náà àwọn kọ́sítọ́mọ̀ tó kọ́kọ́ bá wọn rẹ́pọ̀ àwọn ọmọ títí sísẹ́ ń lè po àwọn ọmọ pé jàǹbá bẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ wọ́n kàn bọ́ tómi sínú táǹkì rẹ̀ àbá íńjìnì yọ gbà bí onígbà yọ gbà Nigerian level kò sí tọ́kàn wọn haramu gan ẹni máa dùn lẹ́nu wọn ju halal lọ kódà ọ̀rọ̀ tó ti burú ní ìsìn débi wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí ń wa àwọn ọkọ̀ trailers àtàwọn tankers yẹn ẹ̀mí wọn gán tún wà nù ewu nítorí pé ẹni tí ń tí ọjà kó lórí wọn táwọn náà jọ ń ṣe deal wọ́n ní eléyìí ọ̀já wọn lọ́rùn bíi káwọn ò tún di dírẹ́fà gbẹ́ngbà mi káwọn ọ̀pá ọkọ̀ tẹrùtẹrù. haramu yẹn iná lọ̀pọ̀lọpọ̀ ń wá lónìí o kì í ṣe halal torí ẹ̀ láti rí ọmọ mùsùlùmí tí ń tẹlẹ́dẹ̀ láti rí ọmọ mùsùlùmí tí ń tọ́tí láti rí ọmọ mùsùlùmí tí ń ta òògùn tí wọ́n fi ń sẹ́yìn láti rí ọmọ mùsùlùmí tó ti gbọ́ ni wọ́n máa fi nǹkan jà ni wọ́n máa fi háyà fáwọn ẹni tí wọ́n lọ digun jalè nítorí pé haram yẹn iná lọ́pọ̀lọpọ̀ ń wá wọn ò dààmú pẹ̀lú òògùn. حلال. ó sì حديث. اللي nù البخاري. رحمه الله. al-bukhari rahimahullah gbé jáde àti àwọn míì anabi sallallahu alaihi wasallam ní àkókò kan bọ̀ tọjá kí ọmọ èèyàn kò ní dààmú pẹ̀lú owó kówó tó bá ti wà kó òun ṣé halal ni àbí haram pẹ̀lú ń bọ̀ àwọn akọ́mọ̀jẹ̀pá kókò burúkú ńlá ti dé báyìí òun yẹn dààmú ṣé halal lówó yìí àbí haram tí ọba jẹ́ bẹ́ẹ̀ báwo ló ti lè ta lẹ́yìn ọ̀kan fi hàn mẹ́jọ ọdájú kó wo alákọ̀ọ́kọ́ ní halal owó èèyàn méjèèjì yòókù tó ọgbà ń kọ́ haram wọn á fi léèrè ó ní ẹ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ là ni ẹni tó kọ́kọ́ ra nǹkan mẹ́ta la ta fún gbà náà tòṣùpẹ́ ni tá a ta fún kẹ́hìn ní sí tírí mílíọ̀nù bẹ́ẹ̀ni tọ́ra ń pọ̀n mẹ́ta bá fẹ́ gbowó rẹ̀ wá gbà pọ̀n mẹ́ta àbáwò ó lè. irú rẹ̀ pọ̀ láyé ní ìsìnjàmà irú rẹ̀ pọ̀ láyé. àwọn ni wọ́n bá yí já ẹrù àwọn náà ni wọ́n tún wá lóru ni wọ́n tún wá fọ́ warehouse ni wọ́n tún jí ọjà kó kílò tó má. nígbà tí o sì bẹ̀rù ọ lọ. bẹ́ẹ̀ haram haram làwọn èèyàn wá. wọn kó ọkọ̀ dé látòkè òkun ọkọ̀ alòkun náà nípa kìí ṣe tuntun àwọn ajá ni wọ́n àwọn kan sì máa sí bọ́nẹ́ẹ̀tì rẹ̀ wọ́n sì máa jí gbogbo bátìrì rẹ̀ kó wọ́n máa kó gbogbo bátìrì wọ́n máa kó wọ́n máa kó wọ́n máa kó àwọn ọlọ́ta ṣé owó yìí tẹ́ ẹ lè jẹ́ kẹfì rẹ́rì káì ẹ̀yin ọmọ pé haram ìwọ tó ti pé lára mọ́tò rẹ ni wọ́n ti tú ìgbà tí wọ́n ra mọ́tò òun àwọn ẹni tó ti tí ó tún wá bọ̀ pé àwọn ní mìíràn kan tó ṣe pé yóò bá mọ́tò yìí mú ó sì tún tún rà lọ́dọ̀ wọn àwọn olè tòbílẹ̀ ayé ti ṣe rí nù lónìí haramu haramu náà ni ọmọdé ẹlẹ́fẹ́ ti lọ́kọ ẹ sọ pé yìí ni wọ̀líì rẹ̀ bí hafsa bá ti lè lọ́kọ ẹ̀ máa pè mí mo fi lọ́kọ wọ́n wá ń dáná fún wọ́n ń dáná fún wọ́n ń dáná fún. ìgbà tó kàn pé ẹ fi hapsọ lọ́kọ ẹlòmíì mà lẹ́bi fún gbogbo owó tẹ ẹ jẹ́ ń kọ́ bàbá ọ̀daràn. sẹ́yìn ọmọ kó dẹ́ iná ń jẹ haramu wá ń pè haramu ni wá ń pè. wọ́n ń ta pure water fún wa lórúkọ pure water haramu ló ń jẹ́ ń àbí èsì haram haram. haram wala hawla wala quwwata illa billah tọ́lá àwọn mi ń tẹ́ bá gbé kalẹ̀ fúngbà díẹ̀ lẹ́bàá rí tí ń tí ń ya kọlọ yẹ́lò tí ọmọ yẹ́lò ó túmọ̀ sí tó ọba mú mi tó ọba ṣèṣì mú mi ọ̀dàtàrà inú oorun burúkú lè mú yìí. gbogbo bíi haram bíi haram awọkọ̀ nígbà tí ọba lè ń dé abẹ́ lọ sí cma bó ti ṣe súnmọ́ra wọn tó ìwọ ló ń dín sọ́pọ̀ ló hundred hundred naira hundred hundred naira mo sì fọ́ five hundred pé kó fún mi chẹ́ǹjì mo ti fẹ́ débi tí mo ti fẹ́ sọ ó sì ní wàá gba chẹ́ǹjì náà bàbá ti débẹ̀ wàá gba chẹ́ǹjì àfa àsúnmọ́gbẹ̀jà ìsọ̀rọ̀ olú olú ọ̀hún sọ̀kalẹ̀ ọ̀hún ọ̀hún tí fún mi chẹ́ǹjì ọkọ̀ tí ọ̀bọ̀ rẹ̀ wọ̀tẹ̀ lẹ́nu ọmọ tó kàrí. ẹ so torí ọlọ́run ló lè sànù wa ọlọ́run ló lè sànù wa haram haram táwọn èèyàn jẹ ó ti pọ̀ lónìí ń bọ̀ ní àmánà wa ń bọ̀ ní wa àmánà ti sọnù láàrin àwọn èèyàn wọ́n kó owó tí àwọn èèyàn máa ń sọ sínú àpò mọ́sálásí àwọn èèyàn tó wá mọ́sálásí wọ́n máa sábà fowó sí inú àpò mọ́sálásí báwọn ti ń ṣe àtìlẹ́yìn fẹ́sìn ọlọ owó tí wọ́n kó síbẹ̀ bàbá ìmáàmù jẹ ṣé àmánà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sámánà ń bẹ́ẹ̀ ókè tí bàbá ìmáàmù bá ní láti jẹ àmánà àwọn máa mú kọ́ àwọn oníjẹ lásán wọ́n hà látàrí amánà ti sọnù. lónìí tó bá sọ pé bá a ti ṣe péjọ tá a pọ̀ yìí èèyàn tó bá dára rẹ̀ ló túbọ̀ ńlá màánà àfihàn mẹ́wàá kọ́ bọ́ọ̀tà. ẹni tó dára rẹ̀ lójú tọmọ kó ńlá màánà ọbọ ọjà ń tọ́ dájú ni pé ẹni tó ńlá kó tún kọ́kọ́ ronú. pé èmi gan dára mi tọ majority tẹlẹ náà àwọn mara pé àmọ́ náà ń gbà tí ń bọ̀ wálé ayé tọ́fẹ́ wọlé àwọn wá jókòó lára tó ọba lẹ́kùn létìtì kò sábà náà lọ́dọ̀ tó. òtòrí kọ́lọ̀ sànù wa pé ní ìsìn ẹnìkan àbí ẹ̀kọ́ ni ẹ̀ dáhùn ọ̀dà alùsùnà tó lámàánà kọ́ bọ́ wájú. wọ́n ní wọ́n fẹ́ẹ́ fi yín sọ àyè tí wọ́n ń pawó sí. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni bàbá olówó kan nílùú kan bẹ́ẹ̀ ó ní kádàkù ká wí bẹ́ẹ̀ àwọn fẹ́ alùsùnà mẹ́wàá. gbogbo ẹni tí dà lẹ́kọ̀ọ́ alùsùnà náà ni wọ́n. torí àwọn ti dáhùn yẹn púpọ̀ wò wọ́n ń dàmbá àwọn púpọ̀ this time around ẹ ti á lu àwọn alùsùn wọ́n bá kéde wọ́n bá dára ẹ ló kó lámàdà èèyàn mẹ́wàá ẹ bọ́ ẹnìkan kan òdìdí o ẹ gbọ́ yorùbá ti. قولي سبحان الله أو يرني سبحان الله kí ló dé wọn dà ọ̀rọ̀ wọn ni ah, owó lè torí táwa padà gbé yẹn bẹ̀ tí alùsùnà ọlámàánà inú kiri ká wá padà jàmbá alùsùnà ọ̀gbọ́dọ̀ jàmbá. sàmá níbi tó wó kọ́ amánà ti sọnù jẹ̀má. ó ní bàtà máa ṣe sí ọ kó tó mà ta ló lè gbà kọ́ wàhálà ìtọ́ bá gbà yàn kan gbọ́ wọ́n fi hàn kó ti jẹ́ tán. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n rò pé èèyàn gidi ni wọ́n láti mọ́tò wọ́n dà yìí pọ̀. torí ẹ̀ ní Umar radiyallahu anhu ó lè máa sọ pé lágbádá lágbádá ọ̀dà tó dọ̀dà yìí pọ̀ ẹjọ́ gbélé rí ok ẹjọ́ àjò lọ́ọ̀bì kárí kò sí kanú mẹ́tẹ̀ẹ̀ta ní torí pé ọ̀pọ̀ ẹni tá à ń pè lọ́mọlúwàbí tówó bájọ dà wá kọ ẹ̀ mọ́ lọ́mọ àtà. ẹni tó wá yáwó tó sì ní inṣàlá inṣàlá tó bá ti dàárọ̀ ọjọ́ mẹ́rin èmi lẹ́kọ̀ọ́kọ́ rí n ó kó o wà. àríjọ mẹ́rin àríjọ márùn àríjọ mẹ́fà àríjọ keje àríjọ kẹjọ àríjọ kẹsàn án ọwọ́ àríjọ kẹẹ̀dógún àwọn àpàdé rẹ̀ ẹ̀yìn tẹ́ ẹni tó bá ti dọ́kẹ̀rin dì àpò òjò òjò ṣé wọ́n jẹ́wọ́ rẹ̀. Ah, tí mo sọ pé mi sàn ní. Ah, èèyàn náà ni wọ́n fọwọ́ lọ́dọ̀ rẹ̀ tó sọ báwo ní sàn máa. pẹ̀lẹ́pẹ̀lẹ́ dọwọ́ rẹ o. la ilaha illallah ẹni tó yẹ ká tì mí pàpà ká sí ní ẹ̀ka olójú ti pé ọdún mọ́. báwo yẹn ṣe rí ìmúlò o tẹ́ ẹ̀mọ́ pọ́ǹtò sọ pé màá san ọ̀pọ̀ àìmọye ọ̀sọ̀ fún mi san ntọ́ba mọ̀ kò lè ṣe kó ṣe. Hmm. ṣe èèlò ti ẹ̀ lówó ni mi jẹ lọ tó jù lọ. àmọ́nà ti ẹ rí i pé àwọn olórí ti ń gbàkú àsìkò tó ní kálukú ọba gbàkú ni máa alukurani tí mùsùlùmí ò ní lò yóò fi búra àwọn àwé mi táwọn mi náà ń kó wọ́n ti lọ́ọ́ lé ní káwọn náà wá tó bá lórí ipò níbo làmánà wá wà. wọ́n gbọ́ pé inna Allaha ghafurur rahim àwọn mùsùlùmí nù. ọlọ́run ní wo gbogbo òbúra tá a kù nàìjíríà ọ̀jẹ̀ bẹ̀rẹ̀. subhanallah. ẹ̀yin ká lára ẹ ti gbogbo àmọ́ ojúmọ́lẹ̀ ẹ̀ ti wa kórìtìrìtì. eléyìí tó wọ́n jù àbẹ́yìí tí ọ̀hán jù tó tètè tàbùkù ẹni tó àtìrí ẹni onítòwó. àmánà ti sọ àánú gbowó ti pẹ́ ẹnìkan láti ń dáwó pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú èrò bá fi ṣe nǹkan kan ó wá ṣẹlẹ̀ pé mi ni wọ́n ń kówó sí lọ́dọ̀ bùkátà kan wá dé mo fẹ́ sáré lówó pẹ̀lú òkú ọlọ́kú tó di àsìkò tí owó wọn jẹ lílò fún gbogbo àwa tá a jọ da màá ti rí mi ìdípò rẹ̀. ṣé mo lè lò àyè má lò torí tẹ bá ti lò ẹ ti jàǹbá wọn àfi kẹ gbàyọ̀ǹda lọ́dọ̀ wọn olóńtúmọ̀ sí pé àmánà ń àmọ́ tẹ bá fi lè lọ lò pínrín láì jẹ́ kẹ gbàyọ̀ǹda lọ́dọ̀ wọn àmánà ti sọnù nù ẹ ti jàǹbá. gbogbo wa náà sàn kó pamọ́ sí lọ́dọ̀ báwo ni tẹmọ pé owó tán kó pamọ́ sí wa lọ́dọ̀ kìkì é sojúlówó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ń dá padà o iye rẹ̀ là ń dá padà èso túmọ̀ sí pa ti jàǹbá wọn. ìrọ̀ náà làwọn bàbá alájọ àtàwọn àyà alájọ owó tí bàbá alájọ àti alájọ gbà lọ́dọ̀ wa òun gangan kọ́ ni wọ́n ń dá padà fún wa iye rẹ̀ ni wọ́n ń dá padà fún wa wọ́n tún wá ń dá iye rẹ̀ padà fún wa lábẹ́ òfin ṣẹ̀ríyà ó ti túmọ̀ sí kí wọ́n yáwó lọ́dọ̀ wa ni kí ló dé tẹ yáwó lọ́dọ̀ wa tẹ̀sùn gbèlè. àmánà sọ̀rọ̀ àmánà oríṣi mi náà làmánà ọ̀rọ̀ dákun ọ̀rọ̀ tí mo fẹ́ gbé pamọ́ sí ọlọ́dọ̀ yìí ikú ń má sọ fẹ́ dán lọ́n kan àfi lẹ́yìn ìgbà tí mo bá kú. ó ti pa àwọn èèyàn pé ara lè wá gbọ́rọ̀ kan á ń jó ni o ó ní gbọ́dọ̀ sọ fẹ́ nìkan kan àfi lẹ́yìn ikú òun o àmọ́rò kó ti kú ṣèjọ́ ọba jẹ́ kó ti kú kí lọ́ọ́ fẹ́ sọ ni. sí sọ́tọ̀ ọbẹ̀ sọ́ọ̀n ó túmọ̀ sí kó o fẹ́ ṣe kí ni o ti fẹ́ jàǹbá rẹ̀. nínú jàǹbá àmàlà òun náà ni kí bàbá ọmọ tó fẹ́ fún ọ lọ́mọ kó sọ àṣírí kan fún ọ nípa ọmọ tó fẹ́ fi fún ọ nítorí kó o lè bá a bá mójútó ọmọ dáadáa ìwọ wá lo àṣírí tó fi sí ọlọ́dọ̀ ọ̀wá fi sọ̀pẹ́sì ọmọ gbogbo gbà nínú pọ̀ jàǹbá nù ọmọ mi yóò dákúdájí ni o. Béèyàn bá sọ kọba kù gbé ọ̀rọ̀ sí ó lè dákú o dákú nítorí tọlọ́run máa bá ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ọmọ ẹni kò sí ti sáyà ni ìlàbí ti lọ́kọ dákú má bàa ń ba tiẹ̀ jẹ́ o bó bá tẹ̀ ẹ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ yanjú rẹ ni o ẹ má máa sọ̀rọ̀ bànújẹ́ fún o bó bá gbọ́rọ̀ bànújẹ́ ká ìgbọ́ ó lè dákú o. Hmm ni wọ́n bá jẹ́ pé gbogbo ntọ́ ma bá ti fi ọ̀dà kọ̀dà kọ̀bá kù bí ọ̀rọ̀ yìí náà tọ́wọ́ bá dákú ọ̀dákú bàbá rẹ̀ kù ti sọ pé tọ́wọ́ bá ti gbọ́rọ̀ burúkú ọmọ àdákú ni wọ́n bá kú bàbá dàmí sí ọ lórí tọ́wọ́ bá ti yà á sìn ọdún. ó túmọ̀ sí pé ó ti jàǹbá àmàlà ó ti jàǹbá àmàlà àtàlọ́ yẹ ká pé títí tá a fi láyé yìí ọmọ yìí ọmọ nínú rẹ̀ òun náà ní kó jẹ́ pé ìyàwó rẹ̀ òun náà ti àmánà kan lé ọ lọ́wọ́ ó sọ pé lágbájá tó ọmọ nílùú yìí ó ti kọnu sí mi pípọ̀ ń fẹ́ fẹ́ mi ó sì náwó gbìyànjú nígbà náà àmọ́ lọ́wọ́ fi fẹ́ rẹ̀ sí mi lọ́kàn àmọ́ nítorí pé ń fẹ́ wọn gbogbo ọ̀nà mi máa wá láti gbàtì mi jẹ́ yá máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o má pọ̀ gbọ́rọ̀ yìí o torí tí wọn náà bá pọ̀ gbọ́ ẹtúni lọ ó lè tu nínú síbi tó bá fẹ́ o yá sọ ara wa ká má máa ta fèlèfèlè níbi tó bá wà ni wọ́n bá kú lọ páàkì gbàjáde rẹ̀ síwájú ṣọ́ọ̀pù rẹ̀ mọ́gbọ́n kí wọ́n lọ fẹ́ fẹ́ yà kú dín gbàgbà lọ́wọ́ pé àmọ́nà tí àwọn rẹ̀ gbélé ọlọ́ ọ̀sọ̀ kò kúkú máa lé káyí dábàá wàá kó jo ìgbà kọ̀fẹ́ mání àmọ́ máa wọ́nà ká burú sí ìyàwó rẹ̀ ọlọ́run sọ yín ẹ sọ́ra àmọ́nà tọ́ba ti lè sọnù ìgbéǹdà òkè àmọ́ súnmọ́. anabi sallallahu alayhi wa sallam wọn sọ ní ẹgbàá ọ̀rọ̀ tí imaamu bukhari àti muslim gbé jáde pé ìdá bójì àti àmàna tó fẹ́ ntọ́bìrì sáà. tí àmàna bá ti di ń ta fìrarì ẹ máa retí gbẹ̀ndẹ̀lùkìyà. قالوا كيف إضاعتها يا رسول الله wọ́n ní báwo la máa náà ṣe máa sọnù rẹ̀ ànábì ànábì ní ìdá usnida al-amru ila ghayri ahlihi fantadhir as-sa'a tẹ́lá ti fọ̀rọ̀ tì sọ́dọ̀ ẹni tí ọ̀kájú òṣùwọ̀n láti ṣe ẹ máa retí gbẹ̀ndẹ̀ òkèèyà. bí ìka gbèsè lẹ́kìkà fún télọ̀ àmàna sọ̀nù. táyà mọ́tò lọ́gbàjẹ́ àwọn ní bàbá kápẹ́ńtà ní ọba wa lẹ̀ àmàna sọ̀nù. asọ̀lá abẹ́rán àwọn ní bàbá bíríkìlẹ̀yà ní ọ̀ràn àmàna sọ̀nù. ní ìgbà tẹ́lẹ̀ ìbá ti tẹ́lẹ̀ gẹ́gẹ́ bá ń ṣe rí nínú ìgbésí ayé wa lónìí ẹ máa retí gbẹ̀ngàn òkèèyà lọ. àti ìmánì àti àmánà ọmọ ẹ̀yà ara wọn ni wọ́n o. nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam onílẹ̀ ìmánà lè mẹ́lẹ̀ àmánà tẹ̀lẹ̀. gbogbo ẹjọ́ bá ti lámánà ní ìmánì. gbogbo ẹjọ́ bá ti ní àmánà kò ní ìmánì. àti ní tó ṣe ọ́ òní kò ní ìmánì àwa kàn ń rí pọ̀ lámàánà ni wọ́n sì sọ pé tí àrùn ńlá bá dání málẹ̀ kéékèèké aborí ẹni. ìmánì tó ní ló mú àmánà lọ́mọ ọlọ́ la ìmánà lè má la àmánà tẹ̀lẹ̀ gbogbo ẹni tí ò bá ti jẹ́ ẹni tó ṣe é fọkàn tán kò ní ìgbàgbọ́ òdodo. ilé ìjọba wáyé o a rí i pé nínú ìgbésí ayé wa lónìí wọ́n dá àwọn cooperatives kan sílẹ̀ àwọn cooperatives kan dá sílẹ̀ ó pólísì méjì ọ̀kan conventional cooperative ọ̀kan islamic cooperative eléyìí tó jẹ́ ìdáhùn yẹn kàn dálẹ̀ pẹ̀lú ẹ̀mí ká fẹ́ jèrè rìbá tí wọ́n ń pè lérè gẹ́gẹ́ bá ti ṣe sọ wọ́n yọ ní two million wọ́n lè yọ hundred thousand lẹ́yìn ìgbà tí ẹ bá sọ àsọkún náà ń tọ́ kẹ́ẹ̀tì torí rẹ̀ yáwó táwọn wá rí i pé ọwọ́ à ń pẹ́ ní táwọn lè ya lẹ́yìn tó mú olùdúró wá tí wọ́n ti kó owó yìí lé ọ lọ́wọ́ pẹ̀lú àsọyípọ̀ pé iye báyìí ni ó lè lórí owó. eléyìí ní táwọn ń ṣe kọ̀ yàtọ̀ sí táwọn báǹkì máa ń ṣe. báǹkì bá yọ lówó wọn yọ lówó ni based on interest iye báyìí ni ó lè lórí owó bẹ́ẹ̀ náà làwọn cooperative eléyìí gbogbo ara ti mà wípé kò tán nítorí pé yá mi ní yá mi ní náì kí n fi san kọ́bọ̀ mẹ́wàá àti màá kọ́ kọ́bọ̀ mẹ́ta tó lé lórí rẹ̀ kọ́ rìbá ni haram lábẹ́ òfin ọlọ. báwo wá ni tá a bá wá dá cooperative sílẹ̀ lórúkọ pé islamic cooperative ni àwọn èèyàn wá yáwó lọ́dọ̀ wa ẹni tó yá hundred thousand àwa ni yóò fi san hundred and five thousand a sì tún ní islamic cooperative ṣé islamic cooperative ni wọ́n máa jẹ́ kìí ṣe islamic cooperative o cooperative èlé nítorí five thousand tẹ́lẹ̀ yóò lé lórí owó rẹ̀ yẹn nítorí dájú ni pé kí ni èlé ni irú rẹ̀ náà ni kálá dá cooperative sílẹ̀ káwá sọ ike iye tó ọba yá iná lọ san padà kò ní lé kọ́bọ̀ yàtọ̀ sí pé gbogbo ẹni tó bá pẹ́ sí ìpàdé yóò máa san báyìí àbí tó tọ́ ọba pẹ́ láti san iye tó tọ́ yẹ kó san lásìkò yẹn ọ̀sán báyìí ní gbogbo eléyìí ẹ̀ lé báwo wá ni àwọn cooperative wa yẹn gan báwo ni wọ́n ti ṣe jẹ́ islamic ẹ rí i pé ẹ̀yin pè ní islamic nítorí pé gbogbo ẹni tí ó bá yáwó iye tó yá náà ni ó dá padà ẹni tó bá yá fifty thousand fifty thousand ni ó dá padà ẹni tó yá hundred thousand hundred thousand ni ó dá padà ẹni tó yá one million one million ni ó dá padà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní ìgbà tó ti jẹ́ pé iye tó ọba yá iná lọ́sàn padà eléyìí lọ́fà la fi pè ní ìsìlámì. gbàtà wá wádìí a rí i pé kìí ṣe gbogbo ẹni tó bá ti bùkátà láti yáwó láti ibi tíbi tó jẹ́ mùsùlùmí òun náà ni islamic cooperative foundation máa yá lówó. tàbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ẹni tí wọ́n yá lówó wọ́n gbọ́dọ̀ jẹ́ ọmọ ẹgbẹ́ kéésì ti ọmọ ẹgbẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọmọ ẹgbẹ́ tó náà dáwó ọmọ ẹgbẹ́ tó ti kọ́kọ́ yá ẹgbẹ́ lówó iye tó ọba wá yá ẹgbẹ́ àsìkò tí wọ́n bá pè fún kọ́ ọbẹ̀ yáwó ọ̀làǹfààní àti yárù lọ́pọ̀ rẹ̀ ìwọ́n ti kọ́kọ́ ya ẹgbẹ́ fifty thousand lójú ọ̀làǹfààní àti yá hundred thousand ìwọ́n ti kọ́kọ́ yá ẹgbẹ́ ní five hundred thousand lójú ọláǹfààní àti yá one million tọ́ ọ bá kùnà láti jẹ́ kọ́ yá ẹgbẹ́ ní fifty thousand tiẹ̀ tó ti kọ́kọ́ yá wọn ò ní rí fifty kobo gan yá tọ́ ọ bá kùnà láti jẹ́ kó ti kọ́kọ́ yá wọn ní five hundred thousand ò ní rí nǹkan kan yá lọ́dọ̀ ẹgbẹ́ kì í ṣe pé cooperative wà nígbà tá a pè ní islamic cooperative láti yá gbogbo ẹni tó bá ń bùkátà láti yáwó lówó láì jẹ́ wípé ó ti jẹ́ni tó ti kọ́kọ́ yá wa tẹ́lẹ̀ ṣùgbọ́n ṣe ló wà fáti yá ẹni tó bá ti kọ́kọ́ yá wọn lówó ní tó ti lọ gbà. ṣùgbọ́n gbàtà wa wò lábẹ́ òfin ṣẹ̀rí àpè ẹni tó yá yín lówó lẹ̀ yá ìdóhùn padà wá láǹfààní àti yá látàrí kó ti yá yín lówó ọjọ́ ìlọ́po orú tó ń ti yá yín ajẹ́kọ́ yá yín kékeré kó lè bá a rí fífọ̀ yá ni ó ti di qardan jarra naf'an. ó ti di owó tí mo yá yín tí mo tara rẹ̀ fàǹfààní. mo yá yín díẹ̀ mo yá púpọ̀. eléyìí náà rìbá ni wọ́n ń pè lábẹ́ òfin ṣẹ̀ríà o. eléyìí túmọ̀ sí pé kìí ṣe gbogbo tó bá kọ islamic sí iná ní islamic ṣáájú ká tó gbé lórí òṣùwọ̀n ká fi ṣẹ̀rí àwòwò kọjá eléyìí ọ̀jẹ́ islamic nítorí pé mo yá yín díẹ̀ kí lè bá rí ìlọ́po rẹ̀ yá ni. so tẹ́gbọ́ wá fẹ́ islamize irú àwọn cooperative yìí ẹ gbìyànjú láti gbé àwọn ọkọ̀ tìde tó bá àwọn olùmọ̀tán bá mọ̀ nípa òfin ṣẹ̀ríyà. láwùjọ yín wọn ṣàlàyé fún yín àwọn nǹkan tẹ́lẹ̀ pọ̀ tíṣẹ̀rí àmúwágbọ́ dáa kódà tẹ́sùn ráǹfà níbẹ̀ ìjẹ́ lọ tí ó sì ní sí haramu nínú ẹ̀. torí kí ni owó náà sọ yá náà ní ìsìn agbọ́pọ̀ òfin kọ́lé agbọ́pọ̀ ọ̀rọ̀ amọ́tò agbọ́pọ̀ òfin rọ́jà dà sí ṣọ́ọ̀kù rẹ̀ nínú gbogbo gbogbo ẹ̀ ní ọ̀dà kò síbi kan tí wọ́n bọ̀ lọ ọ̀ràn wọn ò wá ní tán ọ̀ràn wọn ò ní tán eléyìí túmọ̀ sí pé kápúkú ṣe ń tọ́ da tọ́tọ́ ká má bàa tún jẹ́ pé àtúkò wàhálà míì fún wàhálà títí ń bẹ lọ àpéyàrá eléyìí jábọ̀ sí jẹ́. bákan náà nínú ọ̀nà táwọn èèyàn ń gbà wówó lónìí eléyìí tó ti pé ń gbàdá gbélé orí abẹ́ ṣẹ̀ríyà ṣẹ̀ríà ò tún fara mọ́. òun náà ni àwọn owó nọ́mbà lásán àwọn owó nọ́mbà lásán bí àwọn bitcoin kankan yẹn nọ́mbà lásán yìí ṣe owó tí ń bẹ lọ́wọ́. òfin ṣẹ̀ríà ti sọ fún wa. النبي صلى الله عليه وآله وسلم قل لا تبيعوا الذهب بالذهب إلا مثلا بمثل يدا بيد ولا الفضة بالفضة إلا مثلا بمثل يدا بيد أبي تصعب عن قولي سمعني كوالورة قلنا التمر والملح والشعير والقمح أي قدر في kan nínú rẹ̀ في fi pààrọ̀ àyàfi kí gbogbo wọn jọ dọ́gba kó sì jẹ́ pé fún mi ìwọ náà gbà. Níbi wá sọ pé وإذا اختلفت هذه الأجناس فبيعوا كيف شئتم إذا كان يدا بيد nígbà táwọn nǹkan yìí bá ti lè yàtọ̀ táwọn nǹkan yìí bá ti yàtọ̀ èsì gold la fẹ́ fi ra gold la fẹ́ fi ra silva la fẹ́ fi ra gold kìí ṣe náírà la fẹ́ fi ra náírà náírà la fẹ́ fi ra dọ́là dọ́là la fẹ́ fi ra náírà pound sterling la fẹ́ fi ra dọ́là dọ́là la fẹ́ fi ra pound sterling táwọn owó yìí bá ti yàtọ̀ ẹ̀ tàbọ̀ bá ti ṣe wù yín àmọ́ tó bá ti jẹ́ pé ọwọ́ sọ́wọ́ gbà ìwọ náà gbà. sọ eléyìí ló túmọ̀ sí pé bitcoin àti rí náírà tiẹ̀ where is the bitcoin. àwọn ni invisible invisible náà bá ti lè rí ó túmọ̀ sí pé kí lọ́ọ́ rà ọ̀rọ̀ òfurufú. onígbàgbọ́ ní ṣe pẹ̀lú forex trading èyí tí wọ́n máa ń ṣe nípa pé àwọn ń fi náírà ra dọ́là. nítorí pé ọ̀nà àlára àrí náírà rẹ̀ dọ́là dáadáa íńtánẹ́ẹ̀tì ti dípò rẹ̀ kò dípò rẹ̀ wà lọ́ọ̀rì kò dípò rẹ̀. nítorí tó bá sọnù náà ó ti padà sọ fún wa bá àwọn olùmọ̀ Islam ẹ wo tó ṣẹlẹ̀ máa máa dáràn nígbà tó ń sọ fún ọ síbọ̀ ọlọ́ọ̀kọ̀. bẹ́ẹ̀ tí àwọn owó yìí tó bá ti jẹ́ pé àti méjèèjì níbi tó ti ti transaction yẹn ń tọ́ dájú òun náà ní wípé ntọ́dájú ni pé káràkátà yẹn ti láàyè kàtà bá ti di méjèèjì ọlọ́dẹ ń tọ́bọ̀ sẹ́ dọ́là sí náírà wọ́n sọ fún ọ pé dọ́là kan ó four hundred naira ọwọ́ lọ fẹ́ sẹ́ two thousand dollars sí náírà two thousand dollars sọ fẹ́ sẹ́ sí náírà yẹn ó eight hundred thousand naira lápèjúwe bí wọ́n ti ṣe ń kó two thousand dollars rẹ jáde onóko eight hundred thousand naira jáde ìwọ́n ń fún òun sì ń gbà tẹ̀. eléyìí ni nǹkan tó fi ṣẹ̀rí àsọ nípa bá ti ṣe máa fowó ra owó àmọ́ owó kan tó jẹ́ pé àlè rí nọ́mbà lásán ni ọ̀rọ̀ ọ̀ràn tó bá padà já síbi kó fìdí rẹ́mi ọjà gọ́tà ìwọ náà nìkan lọ́ọ́ máa dára rẹ bá wí o láti rí fáwọn òyìnbó náà tí wọ́n gbé wá tán pariwo rẹ̀ kìí ṣe gbogbo olóyìnbó lọ́gbàá wọlé. nínú táwọn náà sọ òun náà ní pé bitcoin yẹn ó kó òfò bá ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ owó wọn wọ́n ti tàn lẹ́sẹ̀kẹsẹ̀ àwọn kan sì jẹ́ ìrékọjá sísọ lẹ́sẹ̀kẹsẹ̀. so islam ọ̀fara márọ́ nítorí pé islam kò ṣàkójọpọ̀ ọ̀rọ̀ òdodo gbogbo òdodo òun náà ní islam. islam kò fààyè ilẹ̀ fún rọ. bákan náà a rí i pé nínú ojú ọ̀nà táwọn èèyàn fẹ́ lówó eléyìí tí Islam tí ò tún fara mọ́ òun náà ni pé bówó ti ṣe bàjẹ́ nísìn tí èèyàn bá fi lè ní account ní ọ̀kan nínú àwọn ìlú tí wọ́n ti náwó Faransé eléyìí tó ṣe pọ́ wà nítòsí wa bí kéèyàn ní àkáǹtì ní níkì ní Republic of Benin èèyàn wá fi èèyàn wá kó náírà èèyàn kó sínú àkáǹtì pé kí wọ́n bá ẹ̀sẹ̀ sí kí wọ́n bá ẹ̀sẹ̀ sí franc CFA bí wọ́n ti wá sẹ́ owó yẹn ó ti wá pọ̀ jù yóò lè púpọ̀ síkọ sẹ́wó yẹn ní Nàìjíríà bíi tètè kó o ṣe bẹ́ẹ̀ sẹ́ owó yẹn nítorí pé ọbẹ̀ lọ lówó yẹn ní Republic of Benin ọkàn sẹ lórúkọ sífẹ́ òun fi ń ṣòwò ipò pé ọ wà lọ wìdúrọ̀ owó yẹn ó kó padà wá sí nàìjíríà nígbà tó bá tún dé nàìjíríà ó tún padà sí náírà ó tún tún fi sínú àkáǹtì kó tún lọ sọ di ó tún lọ kó wọlé eléyà islam ọ̀farama. nínú àwọn ojú gbà láti wówó ilé ìtọ́ta kò fi ọlọ́run òun náà ní kó máa ó ti kó sáǹpù rọ ó kó sórí péèjì rẹ ó sì sọ pé iyekíye téèyàn bá ń fẹ́ nu ọjà yìí ẹni ẹ̀ dà fún. nítorí jẹ́ pé tí máa ń ṣẹlẹ̀ lódodo ni kí lẹ́yìn ìgbà tó bá gbowó tán lọ́rẹ́sẹ̀ wá wọ ọjà lọ́lọ́ máa wá ọjà ń rà. èèyàn ti ṣẹ̀ sófin ọlọ́run owó tó ń pa ń bẹ̀ gan haram ni. turkana bá Muhammad sallallahu alaihi wasallam ní la tabi' ma laysa 'indak gbogbo tí ò bá tí ò bá ti jẹ́ tiẹ̀ tí ò tí ì sí lọ́dọ̀ rẹ̀ mátà. irú rẹ̀ náà lẹ́yìn tẹ́ wà lọ́jà wọ́n ní sáǹpù bàtà kan lórí igbá yín á ní àwọn fẹ́ ra irú bàtà yìí ogún dọ́sìnì ẹ̀yin wá ní ẹyọ kọ̀ọ̀kan nínú bàtà yẹn three three thousand ẹ wá ṣírò rẹ̀ lọ́nà twenty dozen ẹ wá gbowó wọ́n á ní tọ̀ abẹ́ máa kó lọ kíákíá ni o torí pé àwọn à ń lọ àárín àjò ni wọ́n bá ní ká tó lè supply yín tó bá yá ti yóò tó àárọ̀ ọ̀la nítorí pé ẹfẹ́ ẹfẹ́ ti kánmákánmá lọ kó wá lásìkò ọjà tẹ́ ẹ̀ nílẹ̀ táwọn làtẹ́bẹ́ máa lẹ ìsà ẹ̀dá má ta nǹkan tó ní o má ta nǹkan tó ní. ẹ̀yin tẹ́ ń tajà ẹ ti ra ọjà lódodo ọjà tẹ́ ti rà ń bọ̀ lọ́nà ṣùgbọ́n kò tí ì délé ọjà yẹn ọ̀nà ọ̀yọ́ ni wọ́n gbà wọn ò tí ì dé ìsẹ́yìn àmọ́ ti dá yín lójú pé ọjà yẹn ti fìkó lẹ̀ níjẹ́ ó sì fi dé ìsẹ́yìn ó ti súnmọ́ ju ibi títí ń bọ̀ lọ ọ̀ gbọ́dọ̀ dá títí tí ó fi dọ́dọ̀ rẹ̀ òfin ọlọ́run ọba ni nítorí pé kó tó dé ọ̀dọ̀ rẹ̀ kò sí tí ò lè ṣẹlẹ̀ ọjà lè pòórá àwọn olè lè jí lọ kí ló ti fẹ́ ti sí. nínú àwọn ojú ọ̀nà táwọn èèyàn fi ń wá owó tọ́lọ́ ọba ẹlẹ́dàá wa tó ti léèwọ̀ náà ni ká máa ta tẹ́tẹ́ ká máa ta tẹ́tẹ́ pẹ̀lú ẹ̀mí wípé one thousand ni mò ń fi ń ta màá jẹ títí tí owó yìí tó fi two hundred thousand tẹ́tẹ́ haram ni o haram lówó tẹ́tẹ́. gbogbo owó tí lè wù ká ṣe tẹ́tẹ́ haram náà ni. ìlú kan bẹ ní Amẹ́ríkà wọ́n ń pè ní Las Vegas ọjọ́ olúùlú tẹ́tẹ́ àgbáyé wọ́n dára sí àwọn àyè tí wọ́n ti ń gbogbo ara rọ ara àdánù kọsọ tẹ́tẹ́ di tọtọ aburú haram tẹ́tẹ́ ọmọ láéláé wọ́n ti wá bọ́ àwọn tẹ́tẹ́ oríṣiríṣi wa lónìí gbàrà bọ́ọ̀lù ẹ rí i pé gbogbo àwọn ààyè ibi wọ́n ti ń ta tẹ́tẹ́ rẹ̀ bá ń sẹ́ rí lọ́tún láàmú rí lọ́sì wọ́n lè pé kínní kan bẹ̀ẹ̀dì. àwọn ọmọ tó yẹ kí wọ́n jẹ́ni tí ó parí mẹ́sẹ̀ tí wọ́n ń kọ́ tí ó kọjú mẹ́sẹ̀ tí wọ́n ń ṣe tí wọ́n tẹ̀jú mẹ́kọ̀ọ́ tí wọ́n ń kọ́ ọ̀pọ̀ àìmọye wọn ní máa fi àwọn bùdó ibi tí wọ́n ti ń ta àwọn tẹ́tẹ́ wọ̀nyí ṣe ibùdókù wọ́n wá jókòó níwájú àwọn skírínì àwọn abi tí wọ́n ti ń wo ọ̀rọ̀ tẹ́tẹ̀ ń bí ti ṣe ń lọ. wọ́n hù ní ma dọ́kọ̀tà tẹ́ni tó dónú sọ̀lá tí ọmọ wọ̀ tó wó sí. ní wo báwo ló wọ́n ti ṣe jẹ́ gbogbo eléyìí haram ni o wọ́n ní ààrẹ ah, nìkan náà yóò ti tẹ́tẹ́ mílíọ̀n gbábẹ̀ èmi lọ́rọ̀ ta tèmi kí ló ta tó ń ta haram ni tẹ bá rí ọmọ ọlọ́mọ tí ń ṣe ẹlẹ jìnnà sí kámẹsìlẹ tí ìsọpọ máa yín tẹ gbọ́dọ̀ lékò mbẹ. inú rẹ náà kó ní wọn gba bọ́ọ̀lù láàrin Arsenal àti Chelsea èèyàn máa wá pẹ́. ọ̀rẹ́ kí n dolówó kí n afẹ́ fowó àdánù sí sówó wọn pélé yìí àbádánwò gbogbo eléyìí ọ̀nbẹ kẹta gbọ́dọ̀ dènà sí i. ká yáwó pẹ̀lú ẹ̀mí báwo ní sá eléyìí ń bẹ́ẹ̀ ní ojú ọ̀nà táwọn èèyàn tó fi ń wówó èèyàn sá ti tèsì yá mi tí ẹ bá ti tèsì yá mi ẹ tèsì ṣòfò nítorí pé kò ní sanwó tówó orí èèpọ̀ sí lọ́wọ́ ọmọlúwàbí tó bá ti bọ́ sí lọ́wọ́ tán ẹ mọ̀ ní bàbá àtìyá àtà léyìí nínú ojú ọ̀nà táwọn èèyàn tó fi ń wọ́wọ́ nù. ó lè parọ́ mọ́ kankan kó fi wá yáwó lọ́wọ́ yín. nígbà tó ń ti mà nínú ẹ̀mí rẹ̀ wípé owó ohun tó ń bá ti gbà òun ní san padà òun ní san padà. tó gbogbo ẹni tó bá sì gbowó olówó pẹ̀lú ẹ̀mí kó wọ́n san padà ọlọ́run ọba san anábì ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wa alihi wasallam àmẹ́nikẹ́ni tó bá gbowó olówó pẹ̀lú ẹ̀mí kó wọ́n jẹ́ ọlọ́run ọ̀bọ pààrọ̀. sí lásán kọ́ nìkan ń sẹ́lò ní. ká gbowó olówó pẹ̀lú ẹ̀mí pa fẹ́ san òun náà níye mùsùlùmí. ọlọ́run ẹlẹ́dàá wọ́ ọ̀bọ san ó sì rí i pé kò ní wọ̀ ọlọ́run. tọ́ nínú àwọn ojú ọ̀nà táwọn èèyàn fi ń wówó eléyìí tí ìsìláàmù tó ṣe léèwọ̀ tó sì ń bẹ́nu àwọn àwà pálapàla rádaràda eléyìí tí ń bẹ láyé lónìí òun náà ní gbogbo àwọn ọ̀ràn táwọn èèyàn máa tara ẹ̀rọ ayélujára dá eléyìí tó ní ti pẹ̀lú ká máa gbowó lọ́dọ̀ àwọn èèyàn nígbà tìjàmbá tó le ẹ rí i pé àwọn èèyàn ní ìgbà tí ò sì jẹ́ pé kọ̀ǹpútà yìí ọ̀kárí ayé ẹ rí gbogbo business center tó bá ti ní computer center àwọn ọ̀dọ́ máa lọ péjọ síbẹ̀ bìbà wọ́n máa wá àwọn sáì tàwọn èèyàn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí ń gbèlú èyí àbáwọn àyè ibòmíì pẹ̀lú ẹ̀mí wípé àwọn fẹ́ parọ́ pawó lọ́wọ́ wọn jàmbá wọn eléyìí ọ̀padà tí wàá ti tọrọ fọ́nkálé báyìí nígbà tó ti di pé ẹ̀rọ kọ̀m̀pútà ó ti di nǹkan tó ti di kárí ayé tí gbogbo èèyàn pátá ti ń dá tiẹ̀ ní. oníkálukú nínú àwọn ẹni tí ń fiṣẹ́ ìjàmbá yìí ṣiṣẹ́ àwọn ọ̀wà máa gba létòkò ní gbogbo ìgbà máa ṣàìsàn lórí ẹ̀rọ kọ̀m̀pútà pẹ̀lú àwọn àdírẹ́sìsì àwọn sáìtì eléyìí tó ti pé ń bẹ lọ́wọ́ wọn lórúkọ pé káwọn orí irọ́ pa fún àwọn ẹni tí àwọn ń kọ lẹ́tà sí sáìtì wọn kí wọ́n lè bá àfowó ránṣẹ́ sáwọn. òmí lè sọ pé àwọn fẹ́ tókòwò kan lórílẹ̀‐èdè tàwọn nítorí irú raw material kan wà lórílẹ̀‐èdè tàwọn tí ọ̀wọ́n owó làwọn ọ̀kàn tí ì rí táwọn fi lè go into that business táwọn bá ti rówó gbogbo àwọn ẹni tó bá darapọ̀ mọ́ àwọn akẹ́kẹ́ investors àwọn ọ̀dọ́ máa péré nítorí pé táwọn bá kóró màtíríà yẹn kò síbi táwọn kó dé lọ́jà àgbáyé tí ọ̀yà wọ́n á gbowó lọ́dọ̀ òyìnbó wọ́n á gbowó lọ́dọ̀ èèyàn dúdú wọ́n á gbowó lọ́dọ̀ àwọn akátá gbogbo owó tán bá gbà yìí wọ́n máa fowó olówó sara níbí yóò máa sèse ọmọ tọ́gbọ́n tí ọ̀gbọ̀ ẹni tó má jàǹbá ṣe tẹ́rù kì í bà gbogbo orú eléyìí ọkọ̀ bàjẹ́ láwùjọ wa eléyìí tó mú kí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọmọ tí ń lọ sí higher institution kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú ọlọ́fẹ́ ṣubú sínú àwọn ìwà burúkú yìí àfàwọn ẹni tọ́lọ̀ ń bá sàánú. ọ̀pẹ nínú wa ẹni tó lẹ́pẹ́ tí ọmọ ẹ̀sìn náà nù yóò máa pa àwọn èèyàn kan lẹ́kún fìrẹ́ǹ yóò sì tún máa parọ́ fún bàbá rẹ̀ ní ilé wípé wọn sanwó skul skul ti fẹ́ ti kọ́tà ó ń pọ̀ tún láti wọ́n dùn òun sì ń kọ́ńtró mílíọ̀n eléyìí ti ń gbà lọ́nà haram lọ́dọ̀ àwọn ẹni ẹlẹ́ni. ẹlòmíín ti kọ́ ilé kalẹ̀ rẹ́gẹ́dẹ́ tí ò jẹ́ kí bàbá màmá rẹ̀ ọmọ látara owó haram yìí yóò sì tún máa gbowó sùkúù gbowó step lọ́dọ̀ àwọn òbí rẹ̀ fura. ó tiẹ̀ tí wàá débi wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n rí kíkọ̀ máa tàbí nítorí pé àwọn ẹni tó ti wọnú iṣẹ́ yahoo yahoo ti pọ̀ gan. wọ́n wá ronú yí pé ó ń bẹ nínú nǹkan tó yẹ káwọn máa ṣe ní ìsìn pé káwọn tún máa fi oògùn kún káwọn máa ṣà táwọn ní káwọn bá fẹ́ gbowó lọ́dọ̀ wọn. ó fi débi pé wọ́n lè lu alábàáwọn fẹ́ pé gbogbo ìgbà tí ń bá ẹni tó fẹ́ gbowó lọ́wọ́ rẹ̀ sọ̀rọ̀ wọ́n ti orí alábàárùn wọn wọ́n ti orí alábàárùn wọn tẹ̀ wọnú ni wọ́n máa sọ pé kí ọpọlọ rẹ̀ ọmọ lè gbé bí alábàáhùn yóò ti ṣe lójú ọrí títí táwọn ìgbowó lọ́wọ́ rẹ̀ kọ́sà máa ṣe bí dàdá títí torí gbogbo ọ̀rọ̀ tó bá tún ẹlẹ́dẹ̀ ilẹ̀ ní kí lọ la hawla wala quwwata illa billah ó ti ẹ̀sìn tí wàá tán ó ti kọjá gbogbo lẹ́bùn yẹn ó ti wàá débi pé àwọn òsì ẹ̀kú káàtì àti táwọn ti sè máa sọ pé kẹ́nìkan kówó ránṣẹ́ máa àwọn kankan tí ẹ̀fẹ́ máa sògùn owó yìí ní sàásà ó bí kí ọ̀pọ̀lọpọ̀ kọ́ máa fi omi gbé àti ìtọ̀ kọ́ máa fi búrẹ́dì rún kọ́ máa jẹ́ torí tí wọ́n dá fóònù omi ẹ̀wẹ̀wẹ̀ ó débi wípé ńlọ wẹ̀ sórí sàárè àwọn míì àwọn lọ wẹ̀ lórí gádà wọ́n fà kankan láàárọ̀ kùtù gbogbo èèyàn sì wò wọ́n wọ ojújú ńgbà bá lówó tán tó bá dín kí wọ́n ń sìnkọ̀dì bàbá kẹ̀ gbogbo òtútù tí ń bẹ̀ ń yọgbọ̀n la hawla wala quwwata illa billah. kọ̀ wá sí tí wọ́n lò lórúkọ pàǹgówó tí káfíìrì bá ń ṣe irú ẹ̀kọ́ yà wá lẹ́nu nítorí pé káfíìrì ti ń ṣe yahoo yahoo kí ni yíyọ lẹ́nu bẹ̀ ṣé yahoo ló burú ni àbí tètèrè tọ́jẹ́ tètèrè tọ́jẹ́ burú ju yahoo lọ òfin ṣẹ̀rí àwọn àti sọ̀kọ́ ilé ìsọ̀bàdàn kò fèrè dẹ́nu téèyàn bá ti jẹ́ kébèrè ẹsẹ̀ wo láti kọ́sẹ̀ tọ́jẹ́ bàbàrà ọmọ mùsùlùmí ní ìyàwó lẹ́nu ìwọ ọmọ mùsùlùmí Abdulsalam ìwọ ọmọ mùsùlùmí Abdulwahab ìwọ ọmọ mùsùlùmí Khalid ìwọ ọmọ mùsùlùmí Mahmoud kìlọ̀ wájú bẹ́ẹ̀. omi ìtọ́ omi ìgbé a máa ṣe bí omi ọbẹ̀ tí wọ́n á jẹ búrẹ́dì wọ́n ti ní kọ́ ọmọ rẹ̀ tó bá fi bínú jẹ owó bínú ní ọwọ́ àbọ̀ owó wo wá lọ́lọ́ ò ti bínú sí tẹ́lẹ̀ náà ní owó àdánù tó wà. wọ́n ní kó lọ wẹ̀ sórí sàárì sàárì ìtọ́jú pé ìsìláàmù náà gbọ́dọ̀ tẹ̀ mẹ́lẹ́. wọ́n ní kó lọ wẹ̀ ní òun ọmọlúwàbí lórí gádà ẹni tó bá lò rí ọ̀hún lọ́mọ tó rí kọ̀ọ̀kan. tó àwọn adébíyí pé lónìí kò sí ní tí wọn ò lè wọ́n lè lu ọ̀rẹ́ o bí bàbá màmá wọn bá jáfara wọ́n lè lò ó abẹ́ pínpín èlò náà ni o à ń bọ̀ sọ sí àwọn obìnrin àwọn obìnrin àwọn ọ̀kánjúà àwọn obìnrin tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú tiwọn náà owó wọn mà ìwọ nísìn wọ́n ṣe tán láti fẹ́yàwó láàrin rẹ̀ sọ́lọ́ ọmọ tó sì fẹ́ fẹ́ ọ̀fẹ́ fẹ́ fún yà ọ̀fẹ́ fẹ́ fún jàǹbá ọ̀fẹ́ fẹ́ fún kẹjọ máa gbé lọ́kọláya kó o sì máa ṣe dáadáa sí i lódiwọ̀n bó o ṣe lágbára ma ó lè pọ̀ wọ́n gba tiẹ̀ kí ló dé kò ní tó nǹkan ó kì í ẹni tó ní tó ní tó ní tó nǹkan lọ ń wá ibi tó ti wá ni tó ní tó nǹkan ó lè dá ẹni tó lù ọ́ náà ó lù ọ́ bíi bàtà fẹ́ẹ́ pé ìwọ náà ni wọ́n padà lù tí fi gún sẹ́ẹ̀ ẹlòmíì wọ́n ti ẹ̀ pé gbogbo ọyàn rẹ̀ wọ́n fà àti abẹ́ rẹ̀ wọ́n lọ lò wàlà hàwùlà wàlà quwwata illa billah. àti ń gbọ́ tipẹ́ nípa pé wọ́n gbé èèyàn wọ́n gbé èèyàn sí àga wájú nínú mọ́tò wọ́n wá gbé igbá kan sí abẹ́ àga ọ̀. ìgbà tí obìnrin já gbé sí orí àga ọ̀ tó dìde tó jáde kò sí nǹkan kan nù gbà ọ̀ nígbà kan kọ́kọ́ ní kó jókòó ìgbà tóbìnrin yìí ń sọ̀kalẹ̀ tán wọ́n ti yọ òróró ara rẹ̀ tán fẹ́ lò ní bẹ́ẹ̀ nù gbá. sọ ma pé ntójú rẹ wá lójú rẹ rí o. jẹ́jẹ́jẹ́jẹ́ bàbá rẹ fún ọ tó fi wọkọ̀ wálé ọwọ́ àlò retí lift lift wá lift rẹ̀ tó fẹ́ ma pé tiẹ̀ bá a. ẹ rí i pé lónìí púpọ̀ nínú àwọn tó ń ṣe yàwúyàwú yẹn àwọn ọmọbìnrin ni wọ́n máa ń lò wọ́n mú obìnrin kan ní ìlú kan wọ́n sì yọ ẹyinjú rẹ̀ lọ. gbogbo wọn jọjọ máa school wọ́n yọ ẹyinjú obìnrin lọ wọ́n fa ọyàn rẹ̀ wọ́n fa bẹ́ẹ̀rẹ̀ nǹkan fẹ́ lónìí. èèyàn àti tó bá fẹ́ràn múlẹ̀ bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ fún ìsìláàmù ọgbà ìsìláàmù ò báwo wá léèyàn bíi tiẹ̀ lónìí ẹni tí ń ṣe yàwúyàwó ó lè sọ pé òun nídìí obìnrin òun nídìí obìnrin fi ṣe kíni kò lè yẹ ẹ̀yìn ọlọ́mọdé kí n tí ọ̀dọ́ yí àwọ̀ nílùú kan bẹ́ẹ̀ wọ́n ní ọmọ kan ń gbé mọ́tò bọ̀ mọ́tò yún ọbẹ̀ ń bù púpọ̀ láàrin ọ̀nà ló ti dúró ó sì sílẹ̀kùn mọ́tò lọ́ba sájáde lórí títì gbogbo àwọn yẹn máa ń ṣe kí ló dé kí ló dé kí ló dé ó ti dá odò sílẹ̀ òun á túlẹ̀ àwọn yàrá tó boni lọ boni lọ boni lọ ẹ̀dá kùn sẹ́yìn máa ń torí sẹ́yìn máa ní tó bá dòwò pọ̀ bóyá àwọn ìdúrí tún mìíràn sí ní tí tó ń da òwò pọ̀ àwọn nílé wọn á sọ fọmọ tí ń fún mi ròyìn pé àfa ẹ̀yẹ gbé mọ́tò kó mẹ́ni ẹ sọ fún àfa kí n tún gbé mọ́tò ẹ má bàtẹ́ mi jẹ́ o <laughs> àfìgbà táwọn ọ̀rẹ́ rẹ tó dé àwọn tó tó tó tó ń tẹ gbì tí ó kú gbì àwọn ni wọ́n wọ mọ́tò wọ́n rẹ̀ sẹ̀ wá mọ́tò ń kó ń bẹ̀. ọ̀kan náà nílùú kan òun náà gbé mọ́tò lọ́wọ́ ni tẹ̀sí mọ̀ pé àwọn mọ́tò wọn wọ́n á máa di ibi téèyàn àti rẹ́ni ti ń bẹ́nu ẹ̀. wọ́n lé àwọn akẹ́lẹ́ dúdú dúdú kàn mọ́. lọ́ba sì dúró kan àwọn bàbá bàbá kan á jókòó ń bẹ̀. sọ fún un pé bàbá dábàá tó di ọgbọ̀n ìṣẹ́jú sísìn òun kù àlékà kú fún alásìkò ó ní ó ti yé òun kò sí tàbí ṣùgbọ́n àgbẹ̀ ó ti yé òun ọgbọ̀n ìṣẹ́jú òun kù bọ́ọ̀bà wa kú ọ̀bá ṣàlàyé ìdí ọ̀rọ̀ ó ní àbábá àwọn táǹtì àti ibi tá a wà ní àwọn táǹtì àti ibi tá a wà ní lọ sọ fún ọ pé ọgbọ̀n ìṣẹ́jú sísìn wàá kú ó ní bẹ́ẹ̀ ni àwọn bàbá wọn sá lè pé má kú bí má kú bí. ètò wọn sọ fún wa ní kó tó má lè bọ̀ ń wá òkè kọ́gbọ́n àtẹ́jú tó pé òun ọ̀là àwọn bá ọlọ́run ní jẹ́ ọ̀la àwọn bá lé dànù. atúgbọ́npá àlù kan bọ́lọ́pàá àbáwọn kan wọ́n ní wọ́n tún mú ọmọ yahoo yahoo kan ló wá sọ fún òun nídìí obìnrin àwọn sọ pé obìnrin báwo ẹlẹ́wọ̀n ń gba tẹ́bù ṣé ìwọ náà ló tún máa béèrè obìnrin níbi tó wà ó ní kò lè yé yín tẹ́ lákàn àwọn aláwọ̀ lákàn tó bá sọ owó kan tí zero pọ̀ lára rẹ̀ tó bá sọ sákàǹtì wa ẹ̀sìn wọn káwọn ọlọ́pàá orílẹ̀-èdè wa dá pọ̀ àwọn bá lọ́ọ́ bá mọ́bìn wa tó bá tún mú yóò ní ti lò áá láì ṣe píìsì torí apc ilẹ̀ haúsá ògùn orí fọ́ọ̀jù àbí òye yìí ọba ni wọ́n ti lò wọ́n tún mú mi dé wọ́n ti lò wọ́n tún mú mi dé ẹ̀yìn ẹlẹ́lẹ́yìí sá lọ́nà wọ́n ní kò lè yá yìí níbi wọn ti bá a mú èsì ọba tó ń fẹ́ sí wọ́n níbẹ̀ ló kù sí ọlọ́pàá sànù wa kíláà kún owó òfòwò làwọn wà àwọn owó àdánù náà nígbà tó ti kọ́nà burúkú ni wọ́n ń gbà ẹ́ wọ́n yìí sábà fi ṣe nǹkan rẹ̀ kọ́sẹ̀kù ní rere. àwọn owó burúkú làwọn owó bẹ́ẹ̀ ni èyí fowó ẹkún rẹ̀ ètò wa yà wá lẹ́nu tó bani lọ́kàn jẹ́ púpọ̀ wọ́n tún ní pé wọ́n ní wọ́n ti dá ẹgbẹ́ àwọn màmá màmá àwọn ọmọ tí ń ṣe yahoo yahoo sílẹ̀ la ilaha illallah àkókò ah, ah, láyé ṣe ń bàjẹ́ báyìí ọ̀kan lọ bá ẹnìkan pé ẹlọ́pàá ẹ bá ń sàdúrà bọ̀ mẹ́ kọ́ máa rí sí ní dìísẹ́ tẹ̀sẹ̀. bàbá yẹn wá gbé sẹ́wọ̀n nílò yahoo yahoo ni àwọn òbí lẹ́yìn lè ṣètò àgbọ̀rọ̀ jẹ́. ẹnìkan wọ́n ń tíráàbù láti ìlú kan lọ sí ìlú kan. màmá kan wá rí ọwọ́ àwọn ojú ẹni dandan wà lọ́mọ tó wá rí pé àáfàá ló lè wọ́n ní àáfàá ẹ̀dá ẹgbowó àdúrà ẹ bá ń sàdúrà fọmọ kọmọ ẹ sí i tani sẹ́wọ̀ ní ṣe ó ní yàwó yàwó ah! àbá ẹni èmi èsì àbá jàdìjà èmi èsì àbá rádaràdà ah! ẹ wọ ìlọkulọ tẹ́sí lọ mí ah! tí mo bá lọ bínú. ìyá bá ń yàn lóde tí wọ́n fi débi tí wọ́n lọ kó n tẹ ṣe bí èèyàn gidi ni èèyàn tí èèyàn gidi ni wọ́n ṣàdúrà ó yàwó yàwó kọ́ máa rí i. ọmọ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ọ̀dọ́ lónìí ẹ̀mí wọn ti kú wọn kàn sí ìgbé wọn sí ni ẹ̀rí pé tí wọ́n bá pè wọ́n sí ti sẹ́ wọn ní fẹ́ sè wọ́n ní fẹ́ yóò ten thousand lọ́mọ gbà lóṣù pé ten thousand láti. òun mọ àwọn ọ̀rẹ́ òun bá gbé nísìn mọ́tò dálómi kó ga is fifteen million. màmá ti ṣe ten thousand fifteen million divided by ten ọdún mélòó. tó yóò máa kó òun ní síkẹ́ wọ́n tún fún twenty lọ òun ṣe wọ́n fún thirty lọ kò ṣe wọ́n fún fifty lọ olóhùn ṣe. ẹ sì máa pé ẹni tó bá rí iṣẹ́ tọ́tọ́ tí ò ṣe kò sí tàbí ṣùgbọ́n yóò ṣe haram nítorí pé ẹnu wa kò máa ṣe mí èèyàn jẹun torí kó lè bá a sọ ẹ̀mí rẹ̀ tó o bá sì rówó gbọ̀nà halal ọ̀ wà haram ìdí nìyí tó fi jẹ́ pé bí táyé ń lọ kò tiẹ̀ fẹ́ yéèyàn mọ́ láti wọ́n á dá ẹgbẹ́ àwọn màmá màmá tí wọ́n jẹ́ òbí fún àwọn ọmọ tí ń ṣe yahoo yahoo sílẹ̀ ká ó burú jáì wọ́n lẹ́rìí ká kéwú ọba bẹ̀rẹ̀ ẹsẹ̀ jálà bí tí wọ́n máa ń ṣe tí ò wúlò rákùrákù yẹn láàrin bíi oṣù mẹ́ta mo rò pé orí pọ́jọ́ ọ̀tà lọ títí ọjà haram kì í tà tẹ́lẹ̀ nù lẹ́yìn rẹ̀ lọ́kàn yìí sí yahoo yahoo torí pé sáfù kan náà ni àti yahoo yahoo àti àǹsẹ̀jálà àbí yẹ̀wò sáfù kan náà ni torí ọmọ yahoo yahoo àwọn ológun náà kú ni wọ́n ń da gbogbo ní ṣe tí wọ́n ń da fún wọ́n ti wá jókòó lòpọ̀ ológun tó tún fẹ́ ṣe yahoo yahoo ọwọ́ tí ó tètè máa rí wọn mú ọkàn yìí sí yahoo yahoo kọ̀pẹ́ kò dìnnà kámrì ẹni tó wá rí wa sọ fún pé ah dákọ́dá ó ti ara kámrì òbí àgbà tó ń rí pé ti dára bí òun ní pé òun òun máa ń gbàsìkò díẹ̀ ó ń kàn ju sí yahoo yahoo yahoo yahoo ló ti wá bí owó tó ń fira kámrì dákun má gbàgbé pé kámrì là ń pè ya mi tó fi ráyè sá gbàtà àmàlẹ́kà bá ń lé ọ táwọn zabani àfẹ́ rọ ọmọ so kámrì ó fi lè sá irọ́ lásán. kí ni wọ́n ń gbà nù haram? ẹ̀ríkọ́ nàìjíríà tuntun á bàjẹ́ lọ́gbà. bẹ́ẹ̀ máa ń gbé mọ́tò bọ̀ tó máa ti kọ́ ọmọdé ní wàá bọ̀ àwọn ọlọ́pàá gbogbo wọn ni wọ́n ti sọ di yahoo yahoo àwọn ọ̀ká kún pé ẹnìkan tún ṣẹ́kù nú àwọn ọ̀dọ́ tó lè máa wa mọ́tò tó lè lówó láì jẹ́ pé ṣe yahoo yahoo. nígbà táwọn ọmọ rẹ̀ pọ̀ ní nàìjíríà yìí tó ẹ pé nínú òkun wọn lọ́lọ́sìn ní kan máa rí jẹ àwọn ọ̀pọ̀ rí àfi bọ́yá bá fi sọ̀rọ̀ pé àwọn kan ṣe yahoo yahoo àwọn ọmọ ti jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ halal wọn ni wọ́n ṣe. ọlọ́pàá bá ti wá dá wọn dúró yóò ti pé ẹ báwo ni èló ló fi sínú àkáǹtì àwọn àkáǹtì yìí báwo iṣẹ́ wò lẹ ti fún un. nígbà tó jẹ́ pé iṣẹ́ ti halal ló ń ṣe. àwọn bá sọ pé are you not yahoo yahoo boy yahoo yahoo boy kọ́kọ́ sí mi lórí ni. fún àlùkò ìṣàtò ti wọ́n bá tún mú ti ìbọn kó o fi gbà sígbà ta ni tó dọ̀wọ̀ ọ̀ràn ti pọ̀. àmọ́ tó bá ti jọmọ yahoo yahoo ni òun lè sọ pé ẹ mú àkáǹtì nọ́mbà yín wá lórí títì ó sì lè sẹ́ndì owó kan tí zero pọ̀ lára rẹ̀ kó sẹ́ndì ẹ̀ sí wọn ọba ẹ máa rí ṣe ọwọ́ máa ya ẹ máa lọ ẹ ní kó alágbèdá lọ́nà alágbàkọ ẹ ní bàpàdé ẹni tá a ní kó mólè ẹ̀rí bò náà ti sè é sọ gbogbo oru eléyìí ti pọ̀ ní nàìjíríà yìí bàjẹ́ ó ti pọ̀ bàjẹ́ ọ̀kan wọn ni kó sí búùtù wọn bá bá etí ọ̀dà nínú búùtù rẹ̀ láàrin títì lọ́sàn-án gàdá àwọn ọlọ́pàá bá gbé jẹ́ we must take you to our station please you you you gbogbo ariwo rọ pàtó ya ọ̀hún mi já tẹ̀ náà ẹ ti pariwo ẹ já tẹ̀ láì sẹ́bà àwọn náà bá ti tẹ̀ pẹ̀lú òjijì wọn bá tún sí àwọn ọlọ́pàá pé ok ṣé yóò nẹ́sà ṣé mìníkà wọn bá pa kú. níjẹ́ wàhálà wa fẹ́ wá ti pa àbọ̀ lọ́wọ́ ọ̀ràn àní ká jẹ́ kúrú kọ́tà tó ń tọwọ́ sílẹ̀. ṣé ọ̀nà ìṣẹ́ṣẹ́ wà ní yahoo ẹ̀yin ìyá aláìlérò lẹ́ẹ̀tún lọ dẹ́gbẹ̀ẹ́ àwọn mọ̀mọ́ yahoo yahoo sílẹ̀ kọ́tà tó kẹ́ ẹ wọ́n ní wẹ̀rẹ̀ dùn wò lọ́jà tani jẹ́ pé irú wọn lọ́mọ ọmọ rẹ̀ ń jalè ń dún dunú. wọ́n á ní ẹ̀rá fún àwọn ṣe yahoo tẹ́lẹ̀ àwọn fẹ́ túbà kó làwọn ṣe túbà ó rọrùn pípọ̀ gbogbo àwọn tó gbowó wọn gbà jàǹbá ọ̀dà padà. ẹ̀yin náà tún ti hà àbẹ́ rí kan bẹ́ẹ̀. <laughs> àwọn olówó òyìnbó ni òyìnbó ládùrẹ́sì tẹ́lẹ̀ àdírẹ́sì rẹ̀ náà lẹ́nu tẹ́ fi gbà ẹ̀ tún ní àdírẹ́sì rẹ̀ náà ní láti dáwọ́ rẹ̀ padà. ẹ̀yin kẹfẹ́ túbá kẹsì jẹ́wọ́ rẹ̀ lájẹ pé à ọlọ́mọdé ẹ̀sán gbẹ̀sán láyé ẹ̀sán lọ́rùn. wọ́n ní owó kan wà sí ìjọba Amẹ́ríkà tó ń fún àwọn ọmọ àlú rẹ̀ àwọn tó ń coronavirus pọ̀lọpọ̀ lóṣù sẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wá láwọn ọmọ yahoo yahoo náà gba mìtọ́rìtì owó lọ́wọ́ wọn. látàwọn orílẹ̀-èdè áfíríkà yìí wọ́n fi máa bá ti wọnú àwọn àkáǹtì wọn wọ́n sì ń kó owó wọ́n ń kó owó mọ́ wọn lọ. àní wọ́n lọ́mọ yahoo yahoo kan sọ pé tó ń bá ráyè ṣiṣẹ́ dáadáa òun mọ bó ń ṣẹlẹ̀ ní five million láàrin ọ̀sẹ̀ kan. iṣẹ́ rí èwo láì jẹ́ pọ̀ fi ránṣọ fáwọn èèyàn lọ́dún léyà ọwọ́ àti ọba ráìsì ṣe dáadáa láàrin ọ̀sẹ̀ kan ó ní five million ah nǹkan bẹ́ẹ̀ torí rẹ̀ túbà ọ ẹni tí máa ń ṣe yahoo yahoo ẹ̀ túbà ọ ọlọ́run fẹ́ sànù yín náà lẹ́ fi ń gbọ́ ilé yìí nítorí pé gbogbo ọ̀ràn tí èèyàn bá dá láyé tó bá gbìyànjú láti yanjú rẹ̀ láyé ọ̀sán fún ti kó gbé lọ àlùkìyàmà lọ. láwùkìyàmà yẹn kò ní sówó máa àwọn dáadáa tẹ gbèsè náà ni wọ́n máa san fáwọn èèyàn yẹn tí dáadáa yín bá tán tọ́ràn tẹ ẹjọ́ ò tí ì tàn àìdá tí wọ́n ni wọ́n kó lù mí lórí kọ́lọ̀ mọ́ bàtí wa jẹ́. nínú àwọn ojú ọ̀nà táwọn èèyàn tó tún fi ń wá owó haram òun náà ni báwọn èèyàn ṣe máa ń gba íńtánẹ́ẹ̀tì wọnú àkáǹtì àwọn èèyàn kówó kó ń bẹ̀ pátákó rongodo wàláì wọ́n sì sùn lé wọ́n sì kó gbogbo àkáǹtì rẹ gbẹ. ọkàn máa rí àlásìkò òtún báyìí báyìí òtún báyìí báyìí ah, òtún báyìí báyìí àfẹ́mí kẹ̀ àbí mọ̀ ńlá la stroke gbóná wàláì ah, ọlọ́lọ́mọ èèyàn tá ti ṣe lọ́sẹ̀ kọ́lọ́ ń dákúkọ́ sànù wa ọ̀rọ̀ tí ì tọrọ òun fún wa láti àǹtí nọ́mbà fókéni èèyàn lòun ó fún ọ lówó òfun lákàtà nàmbà èèyàn wá lẹ ẹ mo kàn fẹ́ mọ àkáǹtì yín náà ni kì í ṣe pé mo lówó tí ń fún yín àmọ́ mo fẹ́ mọ àkáǹtì mi dàbí àdírẹ́sì kí lọ fẹ́ fún lákàǹtì rẹ. sim card sim card sim card yìí wọ́n ti kó bọ́pọ̀lọpọ̀ wọ́n ti kó owó gbogbo owó rẹ̀ mọ́ lọ́wọ́. pàápàá jùlọ sim card tó ní í ṣe pẹ̀lú nọ́mbà tẹ fi sílẹ̀ fún báǹkì yìí tẹ̀ ń fi rà ọ̀pọ̀lọpọ̀ tíru simcard yẹn bá ti sọnù wọ́n mú àwọn èèyàn bíi méjì mélòó kan tí wọ́n ń bẹ lórí ẹ̀rọ ayélujára tí wọ́n ń bi wọ́n léèrè bó lẹ́ẹ̀ máa ti ṣe tó ní tẹkíníìkì tó wà ń bẹ̀ ọ́ pọ̀ ṣàlàyé afẹ́gbọ́. ó ní àwọn agbárí kan àtàwọn lò àwọn wọnú àkáǹtì rẹ̀ táwọn bá sátìrí cm tó ń fi gbà láàyè gbogbo owó tó wà ń bẹ̀ làwọn kù. àwa wí tó ń gbé fóònù fún yàn máa mú lọ́dọ̀ la. kìí ṣe pọ́ọ̀rẹ́ rẹ lọ dára ńgbà mi o òun náà lè jẹ́ ẹni tí òun lákàtì kọ́kẹ́ gbé fóònù kábì kan tẹ́nìkan owó náà wà kọ́jẹ́rú àwọn táwọn ọgbà tonígbà wọn bá kó gbogbo owó mọ ọlọ́dún. wọ́n tún wá sí pé pé níbi atm machine kí ó fi máa owó nítorí pé tó bá níbi atm machine tẹ̀mọ̀ kí kámẹ́rà ọ̀mù láéláé tó lórí íńtánẹ́ẹ̀tì náà ní láì lọ́ọ̀bì kan torí ẹ e-banking e-banking ọ̀dà ó tún léwu. ìwọ náà ní sìn ọ́n tẹ́wọ́ lẹ́gbọ̀n transfer ó léwu. nínú rẹ̀ náà ní kẹ́sì fóònù rẹ̀ kẹ́sì fi hàn mọ́. àbá ọmọ náà ti yá yàkuyà gbàtẹ́yìn náà ti rí tọ́mọ yín ti ń serun bíi rẹ́gè tọ́mọ yín gbé sòkòtò kan sí dì tọ́ ẹ pé ìdajì rẹ̀ ń fi ń tẹ́lẹ̀ ní bàràbàrà àti rẹ̀ láárí yìí ẹ wá gbé fóònù lẹ fọmọ tẹsí ń gbà láti gbogbo owó lọmọ kó Ọlọ́run ṣàánú wa ah, ọmọ tèmi kò burú tó bá sí ọmọ sọtẹ nìkan nítorí pé ọmọ ọ̀sà dídí gbàjẹ́ àwọn òbí ṣèrànlọ́wọ́ àwùjọ ṣèrànlọ́wọ́ gbogbo níta ń gbọ́ yẹn táwọn máa ń rí yẹn ọ̀pọ̀lọpọ̀ ọmọ máa fẹ́ lò pápá jùlọ ayé ti bàjẹ́ lónìí ọmọ lè sọ pé bàbá òun ṣẹun màmá òun ṣẹun òun fẹ́ kọ́ wọn lọ́gbọ́n kọ́ bàbá rẹ lọ́gbọ́n láì sẹ́gbẹ́ rẹ̀ ọmọ bá ti kó wìdúrò owó sánú àkáǹtì bàbá ẹ wàá máa yan lẹbẹ pé dákun sánú bàbá rẹ forí tìín forí tìín <laughs> subhanallah so gbogbo irú àwọn ọ̀rẹ́ kọ́rẹ́ eléyìí táwọn ọmọ ń bá rìn wọ́n lè fà torí ẹ̀ tá a bá wo gbogbo eléyìí á rí i pé ayé ti gbẹgẹ báyìí oníkálukú gbọ́dọ̀ mójútó ọmọ rẹ̀ èyí náà gbọ́dọ̀ jẹ́ni tí wọ́n máa sọ̀rọ̀ owó tẹ́wàá máa bàbàrà rẹ̀ kọjá bó ṣe máa. ẹ má jẹ́ni tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn olówó lẹ́ẹ̀ máa ń gbé sórí àtẹ lójoojúmọ́ níwájú àwọn ọmọ yín. pé ha mo bá rí owó dá láti nàmbẹ̀ lónìí. ó lọ mọ́ pé tiwa náà yá ìyẹn ni pé wọn náà bá dárú ẹ̀. ọmọ ọmọ wa ò fẹ́ ìdílé tàwọn fẹ́ ya ìdílé tí ò sáyọ̀ ń bẹ̀. àjẹkù wọn wọ owó báyìí ọ́ọ̀mì. bọ́ọ̀ máa ń ṣe máa yáyà kùyà mọ́ wọn lọ́nà kọ́lọ̀ mọ́jà àwọn ọmọ wa ó yàyà kuyà mọ́ wa lọ́wọ́. ẹja jẹni tó dé pé a fún alkiyama a fún lọ́lá púpọ̀. gbogbo owó lé ayé ọ̀dà máa kankan ìsẹ̀mí gidi ní sàkúyà ẹ jẹ́ kọ́ máa yọ máa gbọ́ lẹ́nu yín ìsẹ̀mí gidi ní sàkúyà ẹni tọ́nà bá ti ti lọ́mọ àlùjẹ́nà ó ti sórí rẹ̀ tí gbogbo eléyìí bá ti yé wa àní wàhálà kankan. akramakumullah iná ọ̀nà táwọn èèyàn tún máa gbà wọ́wọ́ ilé tí ọ̀dà tí ọ̀tọ̀ ta gbọ́dọ̀ dínà sí. wọn náà ní ká lọ gbowó jọ lọ́dọ̀ àwọn èèyàn ló kọ́ pa afẹ́ fi ṣiṣẹ́ ọlọ́ àmọ́ kọjá pé á padà jẹ owó ni. wọ́n máa ń gba owó yẹn lọ́dọ̀ àwọn èèyàn dúdú àwọn èèyàn dáadáa tó wà láwùjọ wa torí pé oore ń bẹ láwùjọ wa gan wàláì ẹ rí nǹkan ribiribiribiribi táwọn olówó gbèsè láwùjọ wa tó ní ṣe pẹ̀lú ìṣíwájú tó ní ṣe pẹ̀lú ìtẹ̀síwájú ẹ̀sìn Islam àti ìlọsíwájú rẹ̀. àwọn olówó tí ẹ rí yẹn ọ̀pọ̀lọpọ̀ nù òkè ó àmọ́ àwọn mọ̀ pé nínú táwọn ń gbọ́ bí èèyàn bá náwó tí àti mú ìlọsíwájú bẹ́sìn ọlọ́run èèyàn gbẹ̀san lórí rẹ̀ lọ́dọ̀ ọlọ́run tọ́ba àdìjọ́ gbẹ̀ndà òkè àmọ́ yóò sì tún rẹ̀ sàn rẹ̀ láyé bíi torí àwọn ẹni rí pọ̀ láwùjọ wa kọ́lọ̀ nǹkan má bàjẹ́ àwọn ẹni tí ń náwó wọn sí ìlọsíwájú ẹ̀sìn ọlọ́run wọ́n pọ̀ gidigidi láwùjọ wa kọ́lọ̀ ń dínkù tún máa pọ̀ sí i. bẹ́ẹ̀ náà ni láwọn ìlú òkèèrè àwọn ẹlòmíì lè lọ bá wọn tí ń náwó tiwọn náà sẹ́sìn ọlọ́run nílùú òkèèrè lórúkọ pé à ń fẹ́ kẹ́ ràn wá lọ́wọ́ a fẹ́ ti sí olóore báyìí nílùú tiwa náà lórílẹ̀-èdè wa. ọ̀dọ̀ èyí yòówù ẹ bá ti gbowó Ọdụ ẹnikẹ́ni ẹ bá ti rówó pẹ̀lú pé nǹkan báyìí la fẹ́ fowó yẹn ṣe ẹ gbọ́dọ̀ fi ṣe nǹkan mi o. ẹ rántí ọjọ́ tó lọ́wọ́ kó dìde tí ó bí yín léèrè nípa owó yẹn. báwo la ti ṣe lẹ́yìn ìgbà ẹ gbà tán. ọlọ́run ni ó kìí ṣe ọmọ èèyàn tó bá jẹ́ pé ní déédéé ìgbà tẹ́ lọ gbowó íńtẹ́ẹ̀tì lẹ́fẹ́ fowó ṣe òun náà ní kẹ́ kọ́ mọ́sálásí lápọ̀pàdé ẹ fẹ́ parí rẹ̀ owó tí bàbá rẹ̀ fún yín ó ṣe déédéé pé ká fi kọ́ mọ́sálásí kẹ́ kọ́ tán káwọn èèyàn sì máa lò ọlọ́run sì ní kẹ́ rí ṣe bẹ́ẹ̀. ẹ sẹ́lọ̀ o tó bá gbé lẹ́yìn rẹ̀ lọ́lọ́run sínú owó fẹ̀yìn lẹ wá kọ́lé tí lẹ ra mọ́tò tẹ̀ ní láyé tẹ́lẹ̀ kó sẹ́lọ̀ ṣebówó tẹ ẹ gbà pé ẹ fẹ́ fi parí mọ́ṣáláṣí ẹ kúkú mú nǹkan kan bẹ̀ ẹ ti parí mọ́ṣáláṣí walhamdulillah kí ló wá dé tí ó wá jẹ́ pé àwọn arú àwọn èèyàn bẹ́ẹ̀ wá ní bọ́ lẹ́nu àwọn èèyàn láwùjọ wọ́n máa sọ pé à owó mọ́ṣáláṣí tá láwọn fẹ́ tún sí iná lọ́lọ́ fi kọ́lé tiẹ̀ iná ló tún fi ra mọ́tò ẹ́ àwọn òṣìṣẹ́ àgùwà ìtẹ̀kùn wà. ṣé ìwọ lọ́lọ́run sọ pé kó ọmọ abó ìṣèṣirò báwọn ni nítorí gbowó pòǹtẹ́ ti ṣe ó ti ṣe òkè tọ́lọ̀n bá wá fún un lówó tiẹ̀ lọ́nà míì tí àsìkò tó náà wá kọ́lé ra mọ́tò sí tọ́pọ́ sí dédé àsìkò yìí sọ́jà lè mú ọjà lè. ìwọ náà lára báwo ló ti wá gbowó pẹpẹ lè tara rẹ lọlọ fi kọ. bẹ́ẹ̀ nìkan nù bẹ́ẹ̀ nìkan lórílẹ̀‐èdè kan. pípé kí wọ́n sànù nílùú àwọn àwọn òní mọ́sálásí òun á fẹ́ kọ́ mọ́sálásí tí gbogbo òlú àwọn ọmọ jàǹfààní rẹ̀. bàbá yìí àwọn bá fún lówó lóòrèkóòrè yóò tún wá bàbá yóò tún fún lówó yóò tún wá bàbá yóò tún fún lówó níparí wọ́n bá gbé fọ́tò kan wá fún bàbá yìí wọ́n kọ́ lé alájà méjì pẹ̀tẹ́sì méjì wà lókè ọ̀kan wà lẹ̀. ó wá ń sọ fún bàbá yẹn pé gbogbo owó tẹ̀ ń fún mi ilé tí mo fi kọ́nù ṣe rí sàlẹ̀ lèmi ń gbé òkè alákọ̀ọ́kọ́ ìyàwó kìíní òkè kejì ìlà ìlà ìlọ̀wọ̀ òkè kejì ìyàwó kejì. ẹni mọ́sálásí lọ sọ́kọ́ ọ̀fẹ́ kọ́. ẹ má bínú nítorí ọ̀nkọ́ pé kí n fi owó kọ́nù. ẹ dábọ̀ ṣé irú bàbá wọn yóò tún rẹ lómi tó fẹ́ gbowó kalẹ̀ kí ẹ lọ kọ́ mọ́sálásí òun náà bẹ́ẹ̀ ni ẹjọ́ ṣe wọ́n láti kí ẹ gbowó fún wa láíláí kọjá náà wò. ibẹ̀ láti ti rí àwọn ẹjọ́ jẹ́ pé àwọn gbowó ike gbogbo olùkọ̀ọ̀kan nínú àwọn àdúgbò ọlọ́wọ́ àní stéètì yìí ẹ lọ́ máa kọ́ mọ́sálásí júmọ̀ kọ̀ọ̀kan sí kó sì rí báyìí wọ́n sì ń kọ́ ọ owó ń sẹ́kù kọ́bọ̀ kan wọ́n ń kó jíṣẹ́ pé ètò kù ni wọ́n ń kó jíṣẹ́ pé ètò kù ni àwọn sì ń bẹ lórí dáadáa wọ́n sì ṣe títí tí wọ́n fi kú àríwú wọn náà wọ́n bẹ nu wọn ní tẹ́kítà bá rìn lọ sọ́tún tá a rìn lọ sósì á rí mọ́tíláṣí tó ṣe sábàbí kíkọ́ rẹ̀ á máa fàdúrà ràn lọ́wọ́ lágbájá tó ti kú ọlọ́run máa ti ṣe sábàbí àtikọ́ mọ́tíláṣí olótúpè tá a bá pàdé lẹ́ẹ̀kan olótú pélé ọlọ́run foríjì èwo ló ń fẹ́ kí wọ́n ṣàdúrà fún ọ ọlọ́run ọkọ̀ àbọ̀lọ́run foríjì ọ èwo ni wọ́n fẹ́. tọ ọ̀pọ̀lọpọ̀ náà lọ́wọ́ àlórúkọ ẹ̀sìn láwùjọ wa ń bì náà nígbà tó jẹ́ pé wọ́n ẹnu wọ́n tún wọ́n máa bá àti ṣe parọ́ gbawó lọ́wọ́ àwọn yìí wọ́n lè sọ pé àwọn fẹ́ kọ́ mọ́ṣáláṣí wọ́n lọ bá bàbá olówó àjọ ń pẹ́ àwùjọ ni o bàbá olówó yóò gbowó kalẹ̀ lílọ owó láàrin àní rí foundation mọ́tíláṣí wọ́n wà lọ wọ́n lé ló ti lọ ó ti lọ tó sùn mẹ́rin wọ́n lè pe ogójì ọjọ́ kọ̀ wálé mọ́ tó sì dá bẹ́ẹ̀ kò dá bẹ́ẹ̀ because ẹ máa pé gbogbo tọrọkọ̀bọ̀ tó bá fi lè wọ àpò wa tí ò jẹ́ halal wàlá ọ̀ràn yìí tó bá di jọ́ ọ̀gbìn ìdàgbé yàrá báwo wá ní tí mo bá gba owó lórúkọ pé mo fẹ́ fi kọ́ mọ́tíláṣí mọ́sálásí kúmá ilé tani ilé Allah mọ wá parọ́ pé mo fẹ́ kọ́lé Allah láìkọ́ ọlọ́nkọ́ mẹ́sì wá ní ẹni búburú. nínú àwọn àwa rádaràda ilé tó wà láyé lónìí ilé tó ti di tọrọ fọ́nkálẹ̀ tá a gbọ́dọ̀ sọ̀ra fún. ó náà ní bí àwọn obìnrin bí wọ́n ti ṣe máa ń wọ jilbab tó jẹ́ wọ Islam múra dáadáa. ní múra tẹ́sí islam fẹ́ kó múra ń gba àwọn jáde lé wọn ní ìbámu pẹ̀lú àti ọlọ́run níbi tọ́lá ti sọ fún anábọ̀ muhammed sallallahu alayhi wa sallam ya ayyuhan nabi qul li azwajika wa banatika wa nisa'il mu'minin yudnina alayhinna min jalabibihin ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما wọ́n ti múra dáadáa nínú jilbab wọ́n mọ̀ wá sí báràkà kọ́ da bẹ́ẹ̀ kọ́ da bẹ́ẹ̀ ẹ̀yin ọmọ pé ní ìgbà téèyàn bá fira rẹ̀ sípò kọ́ máa ṣagbe ó fira rẹ̀ sípò kọ́ máa tọrọ lọ́nà kan àbọ́nà mi ó ti pè fún fún ọ́pọ̀ ìṣèbàjẹ́ nítorí pé ó bẹ nínú àwọn èèyàn tó ń tẹ́wọ́ sí i ẹni tó sọ fún ọ pé sówó lọ ń fẹ́ yóò lówó ni a jẹ́ pé òun fún ọ lówó ṣùgbọ́n owó tó òun fún ọ yóò náwó náà lára lẹ́ẹ̀bà máa gbọ́ pé obìnrin kan ó ń wọ hijab ó ń wọ jilbab ó tún ṣe zina a'udhu billahi minash shaitani rajim. àwọn ẹni tí ń wọ sinmi tí ń wọ skẹ́ẹ̀tì kan mú bọ́ńṣọ̀ tí jáde ti ń ṣe zina aburú ni. báwo wá lóbìnrin tí ń wọ jilbab? ẹ má ba ìsìn lójú jẹ́ ẹ má ba ìsìn lójú jẹ́ gẹ́gẹ́ tí máa ń sọ tó fi fẹ́ tì ọ́ débi pé ọwọ́ àwọ̀ jìlìbá bùrà ọmọ wa ṣàgbéká ṣàlàyé fún ìmáàmù tó bá súnmọ́ òkú ọlọ́run wọ́n náà báyọ̀ fún wọ́n wá gbé ẹ̀wù Islam kọ́ lọ́ máa fi ṣàgbé tọ́mọ wá fi Islam tọ́mọ fojú rẹ̀ gbólẹ̀ sọ́ra fún jìnnà sí ọlọ́run ọba ẹlẹ́dàá wa kò fẹ́ kẹ́ ẹ máa ṣe nǹkan tí ó mú yín dàbí ẹni tí tábùkù ìlà. bákan náà nínú àwọn àwà burúkú àwọn àwà tí kò dára òun náà ní táàrí láwùjọ wa lónìí ìpè ń àwọn obìnrin tí ń bẹ ọkọ wọn tó ṣe yí pé dúdú la mà ti wá bójú àwọn ẹni tí wọ́n pupa àti ìsalábàápàdé ọ̀kan ni wọ́n ti ń fi ètò rárá ìgbọ́kọ̀ òun fẹ́ kó òun dúdú àwọn dúdú tí ń bóra yìí náà làdáwò kí ló dé wọ́n ní ẹ̀yin lẹ béèrè o ẹ bá ti béèrè ọ̀rọ̀ ló fi sì gbọ́ o àwọn ọkọ àwọn náà wọ́n láwọn dúdú àwọn fẹ́ káwọn fún wala hawla wala quwwata illa billah alákòóbá làwọn ọkùnrin gbà mí òun rí pé dúdú ni kò tó fẹ́ o kí ló wá dé ní ìsìnkà sọ pé kó máa bóra ọ̀rọ̀ rẹ̀ lọ pé kó máa yí ẹ̀dọ̀ ọlọ́run padà nínú àwọn àwa rádaràda lélẹ́yìí o gbogbo àwọn owó tó yẹ kó máa lò láti fi rẹ wéédú ètò ẹ̀kẹ́ máa lò láti fi rẹ kúsí sẹ́fọ̀ ètò ẹ̀kẹ́ máa lò kẹ́ẹ̀kẹ́ máa fi pamọ́ kẹ́ẹ̀ máa fi sìkéjì òkèlè ẹ wàá jẹ́ pé gbogbo owó ńlẹ lò lẹ́fí ń ra ìpara àbójú ọ̀pọ̀lọpọ̀ wa jẹ́ kójú fanta ìní wọ́n ń gbé ká ẹsẹ̀ kòkákòlà ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tó tì ọ́ tètè rádaràda òun náà ló ti máa bú ọ pé o ìdíbòra rẹ yóò yá o omi ọtí ẹ̀fẹ́ máa wọ ẹ má because ẹsẹ̀ yẹn dúdú púpọ̀ la hawla wala quwwata illa billah asùpẹ́ fọlọ́ wíkẹ́ àwọn ọkọ ní ìsẹ́yìn ń bí àwọn ìsọfúnyàwó ọkọ bójú. Sọ́ọ̀fù ọ̀lẹ́lẹ́ wọn dáhùn ẹ̀yin lẹ́ ń dáhùn àwọn tó wá láti ìlú mi ní ń dáhùn. Adúpẹ́ kọ́lọ̀ so ará ìsẹ́yìn sọ pé kóbìnrin ó bójú tá a bá rúbìnrin kan ti ń bójú lẹ́yìn ẹ̀ ń dá sí ọwọ́ rẹ̀ jẹ́ tètè fira rẹ̀ lẹ̀ kó dúdú padà eléyìí jẹ́ bó ti tẹ́ḿbẹ̀. Nínú rẹ̀ òun náà ni kóbìnrin kan sọ ó lọ́kọ̀ òun ní òun ọ̀fẹ́ kọ́ máa kóró àti kọ́ máa dirí kọ́ máa ṣe kínní kan kọ́ máa gé irun orí rẹ̀ ni. Ah, wáì kó n fẹ́ kó rí obìnrin orí kólóbó kólóbó báwo táyì ti bọ̀m̀bọ̀ì. wọ́n máa mójútó irun orí rẹ̀ kọ́ ọjọ́ obìnrin ni kì í ṣe pé kọ́ máa ké irun orí rẹ̀ nítorí pé náà sọ obìnrin tó ga tó wọ́n jù ó ní irun orí rẹ̀ kí ló fẹ́ máa gé dànù sí kí ló fẹ́ máa gé dànù sí nínú àwọn àwa rádaràda àwọn àwa pálapàla ilé ìtọ́wọ́ aláyé nìsín òun náà ni ansẹt àti ntàǹfẹ̀sẹ̀ kẹ́ríkì ansẹt yẹn yàtọ̀ sí yahoo yahoo àwọn èèyàn lo ansẹt láti rọ́nà ṣe zìnà torí ẹ̀ náà la ṣe ń sọ yìí pé wàláhì téèyàn bá sọ́ra áńsẹ̀tì tẹ rí yẹn oní ọ̀padà tẹ sábàbí àti wọn náà pọ̀lọpọ̀ nítorí náà kó sínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà míì téèyàn bá tẹ̀lé ọ̀nà tàbí ọmọ sórí ibu nínú áńsẹ̀tì ni wọ́n ti bọ́ sí sáìtì tí wọ́n ti rán àwọn obìnrin lóríṣiríṣi tí wọ́n ń bẹ níhòòhò ọmọlúwàbí tí wọ́n tún máa polówó wípé irú aṣẹ́wó wò ṣé àwọn ètò ọ̀sánra tí wọ́n rí gbangba lọ ń fẹ́ ni àbáwọn tó tó tó tó tínrín tó ti gbé àwọn gbẹ bí ìrèké. báwọn pupa lọ ń fẹ́ ni àbáwọn dúdú dúdú níbo ló ń gbé kan nísẹ́yìn. lẹ́tọ̀ sí post office lọ wà ní because àwọn kan wà tó sí ọ̀dọ̀ rẹ tó kò ju fifty meters lọ wọ́n kọ̀ la. la hawla wala quwwata illa billah ó tún wọn pé ṣé full service ló fẹ́ ni àbí half service àbí quarter service full time ló fẹ́ ni àbí half time. láì sí pé wọ́n ń gbá bọ́ọ̀lù. àǹtẹ̀sí náà ni náà la wá wí tán èyí tó ń lú ọgbà jẹ́ o tún lọ lọ gbà pààrọ̀ o tún lọ o tún lọ gbà pààrọ̀ wọ́n yẹ ọ̀sán percentage báyìí ọmọ àṣà díẹ̀ díẹ̀ àǹsẹ̀tì alákòóbá yìí náà nípa. wọ́n sọ nípa àkóbá táǹsẹ̀tì ṣe fún àwọn èèyàn àwọn obìnrin kan lára wọ́n láwọn ọ̀fẹ́ pé àwọn kọ́kọ́ sọ pé àǹsẹ̀tì jẹ́ máa gbé ká dáná sọ́bẹ̀ ni wọ́n ní dáná sọ́bẹ̀ bá wò. èyí tí ó rí pàǹpà báyìí ó sì ti kó bọ́ pọ̀lọpọ̀ báyìí kọ́lá ẹ̀rọ mi ti lù torí pé àwọn nǹkan tó ọmọ gbà mẹ ẹbí wọn fi wọn fi máa obìnrin náà lálé náà nígbà tí ìwà àtọkùnrin wa ọwọ amú wọn wò àwọn nǹkan tọkọ bá ń bẹ sẹmọ máa wa ni ọkàn yẹn lè ọkọ lójijì ọba nínú ikú ìyàwó ẹni tí wọ́n jọ ń chaatì wípé à ẹni tí wọ́n jọ ń chaatì sọ fún wa pé à ó ti slim gan slim báwo ọkọ ń wò pé slim báwo kó ló ṣe mà ni ìyàwó wa sọ pé à ṣé wàá náà rí i pé mo tún ti fárun abẹ́ ni à. La ilaha illallah ọkọ ni ẹgbàá mi torí tọlọ ẹgbàá <laughs> torí pé nǹkan táwọn nǹkan tẹ̀ ń gbé kájẹ́ ń fi ṣe fáàrí rọ̀n tó dálẹ̀ fún yín agbára yín ò ní ká. torí ẹ̀ ló ti jẹ́ pé tẹ́ ẹ bá wò wò ẹ rí i pé àwọn ancest yìí báyìí oríṣiríṣi àwọn ọ̀ràn eléyìí tọ́mọ èèyàn ń dágbára rẹ̀ ọ̀pọ̀ púpọ̀ ọ̀pọ̀ púpọ̀ ó mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin kí wọ́n jẹni táwọn ọkọ wọn tí wọn ò tiẹ̀ síjú wò tó ń ti pé fọ́tò lásán ní fi àǹtẹ̀ sí wò àwọn obìnrin tí bayé jẹ́ àwọn obìnrin tí túlé àwọn obìnrin tó jẹ́ pé wọ́n bá tèèyàn jẹ́ pátá korongodo tí ń wò gbára àǹtẹ̀ òun lè má ọ̀dà fàṣẹwò àmọ́ àwọn aṣẹ́wó ìtàlẹ́sẹ̀nà tí ń wò yìí kò ní jẹ́ owó ìyàwó rẹ̀ sẹ̀ka mọ́. torí de eléyìí àwọn eléyìí ń bẹnu àwọn ọ̀ràn eléyìí táwọn èèyàn ń dá láyé wa lónìí eléyìí tó yẹ kí gbogbo wa ká gbìyànjú láti rí i pé a dìnnà sí ká sì gbìyànjú láti rí i pé ẹni tó léwu tó burú tó bàjẹ́ ọ̀hún a dìnnà sí nítorí ká lè bá a sórí rẹ̀ ẹni tó bá fẹ́ sórí rẹ̀ tí bá ti ń gbọ́ pé kìnnì kan dáa èyí tó gbọ́ pọ̀ dáa ni wọ́n máa gbìyànjú láti ṣe eléyìí tó gbọ́ pọ̀ dáa yẹn yọ́n máa dìnnà sí i nínú àwọn àwà burúkú òun náà ni ìgbésẹ̀ táwọn obìnrin máa ń gbé láyé wa lónìí nípa pé wọ́n máa kọ dínà káwọn ọkọ wọn kí wọ́n fẹ́yàwó mi ìlé àwọn. ọ̀kan ń sọ fọ́kọ rẹ̀ ó ní ẹ̀sìn sùúrù ọdún mẹ́ẹ̀ẹ́dógún kó tó di pé ẹfẹ́ lomi gẹ́gẹ́ bí bàbá tèmi náà ti ṣe sùúrù ọdún mẹ́ẹ̀ẹ́dógún fún yàrá kó tó di pọ́ lọ fẹ́ yàwó lé yà rẹ̀ eléyìí ọba rọrùn tó bá gbé bàbá rẹ̀ lọ́kọ rẹ̀ ṣùgbọ́n ọkọ rẹ̀ èèyàn míì kì í ṣe bàbá rẹ̀ ọmọ kí bí bàbá rẹ̀ ṣe síláàkì fún màmá rẹ̀ kì í ṣe dandan kọ́kọ́ rẹ̀ ó síláàkì fún ọ ó sì lè jẹ́ pé ìyá rẹ̀ láwọn àwárí kan tí ò ní mú kéèyàn ó tètè tún wò dá fẹ́ lómi eléyìí tí wọ́n pàdánù rẹ̀ tó ní ó tètè lé ọkọ rẹ̀ dákọ́ lọ wẹ́ lómi àbùrọ̀ máa pé kó ṣe sùúrù ti bàbá rẹ̀ eléyìí tó ṣe fún ìyá rẹ̀. lẹ́yìn láti bẹ́yìn náà lẹ sọ pé kárìn kan pọ̀ kárìn kan pọ̀ yíyẹ ní yíyẹ ní. tí ó burú kọ́kọ́ yan fẹ́yàwó kejì ó ti ṣe jẹ́ pé kò dà kọ́ fẹ́yàwó kẹta kí ló bàjẹ́ nínú kó níyàwó kẹta. ṣé gbogbo eléyìí dá ọ́ sàn ju kó ní àlè kíní kejì kẹta kẹrin kẹta kẹwàá lóde lọ. ẹni tó fẹ́yàwó ọmọ ẹ̀dá yàtọ̀ sáwọn ẹni tí ń pálí ìka àlè kí ni a ti fẹ́ ó kọ̀ǹgàn ọ̀dà àlè ìyàwó lọ́lọ́ ní kẹfẹ́ kìí sálè ló ní kẹ máa yàn ọkọ lọ́lọ́ ní kẹ ní kìí sálè ló ní kẹ máa ní. mùsùlùmí lẹ́yìn kí ni wọ́n á bí ọ́nú wípé ọlọ́run fẹ́ tarọ ọkọ rẹ sàánú obìnrin mi tó náà jẹ́ mùsùlùmá. sóboró ni kò ború kò ború so ìgbà míì gan ìyàwó tí ń bọ̀ lọ́lọ́run fi sàánù wọ̀ ìyàwó tí ń bọ̀ lọ́lọ́run fi sàánù wọ̀ náà ẹlòmíì wà tó ẹgbẹ́ kò bímọ. ṣùgbọ́n àkẹ́kẹ́ sì wà tó jẹ́ pé ń ṣe láti ṣe ó ní òde kó ní ó dúró lára rẹ̀. bóyá ìyàwó mi tó dé omi tí bá ti jọ ń sọ̀rọ̀ látàrí ìwé tó ń kà lọ́wọ́ bá sọ pé ah báyìí báyìí báyìí báyìí ẹ mọ̀ kálọ̀ mi tí ò bímọ kété pé ìyàwó lè bímọ kété pọ́pọ́ ò lè bímọ ṣùgbọ́n báyà àsìkò tí wọ́n máa ń tún mọ́ra wọn jù àsìkò tó yóò lè dúró ni. ọmọ tí ń bọ̀ yìí nìsí òun gbá yọ́kà wọ́n máa ní àtẹ̀bá ah, parí kóso lẹ́yìn ìjọba yìí lọ́yẹ̀kẹ́ máa ní kẹ́ máa ríra ẹ̀kẹ́ lọ́kọ̀ọ́ àmọ́ òun àtọkọ rẹ̀ tẹ́lẹ̀ tó bá ti parí nǹkan oṣù ìjọkìnrin jọ kejì jọ kẹta tó bá ti jọ kẹrin fún ọ̀gbọ́n pé nǹkan dúró nǹkan kò dúró èmi ò ní ṣe wàhálà mọ́ ọkàn fún mi wàhálà ṣe ni àsìkò tó lè lóyún ọkọ àyàwó. ọ̀fẹ́ sí wàhálà bó ló ti wá bímọ àwọn bàbá ọ̀fẹ́ sí wàhálà bó la ti wá lé ayé. tẹ̀lé ìtumọ̀ sí pé kẹ́ẹ̀dé káwọn ọkùnrin ọ̀fẹ́yàwó ẹ má jẹ́ káwọn ọkùnrin ọmọ ṣe zìnnáka ẹ má jẹ́ àwọn ọkùnrin ọmọ àyànlẹ̀ka ìwọ náà tó bá gbé ìyàwó lọ fẹ́fẹ́ ìyàwó ní kò fẹ́ o kì í ṣe pé ìyàwó rẹ wà á rí pé ojoojúmọ́ lẹ̀ ń chaàtì pẹ̀lú obìnrin kan ẹ chaàtì sí ti ọdún méjì mẹ́ta ẹni tẹ̀ ń jọ ń chaàtì ojoojúmọ́ ẹ̀fọ́ ló ti jẹ́ ẹ ọ̀rẹ́ mi ni ọ̀rẹ́ bẹ̀rẹ̀ ti jẹ́ ok tó bá fẹ́ máa ń bí ọdún mo fẹ́ fẹ́ ó fẹ́ fẹ́ fẹ́ láti fi ọdún mẹ́ta tẹ̀sí chaàtì ọ̀dà mi fẹ́ má àmọ́ rẹ̀ mi sáà àjẹ́ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó bá fẹ́ fẹ́yàwó fẹ́yàwó àbùrọ̀ máa mú obìnrin lọ́rẹ̀ àbùrọ̀ máa mọ́kùnrin lọ́rẹ̀ fóbìnrin. bákan náà nínú àwọn àwà pálapàla ilé ìtọ́wò àti agbọ́dọ̀ dènà sí nínú àwọn àtàwọn láyè sí ọ̀nà làbúrò àtàyídá ilé ìtọ́pọ̀lọpọ̀ nínú wa tá a máa ṣe sálà táwọn alábàágbé wa. ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ìsìn àdúgbò ọ̀rọ̀ wa lọ́rùn láti gbé máa wò nítorí pé abẹ́lé ìjà abátọ̀ ń jà afọwọ́gún ilé yìí ni mú afọwọ́gún tọ̀ mú gbogbo wọn pátá ìrí ọ̀tá là ń dán ríra wa. ilé yìí ọ̀dà o jíjáde jáde òun bá ti jáde ládùúgbò ìnìdùnnú rẹ̀ mọ bàbá tó ti tẹ́sẹ̀ wà dúgbò ìbànújẹ́ bẹ̀rẹ̀ kò sì sàdédé rí bẹ́ẹ̀ bàtí wàá rí ọ̀dà ni wàá rí ọ̀dà sí gbogbo ará àdúgbò o gbogbo wọn lè jẹ èèyàn kú kọjá pé wọn nìkan lè yan rí téèsì màláìkà ó gbìyànjú láti jẹ pé ó ń ṣe àfaradà fún ìnínilára wọn ó ń ṣàmójúkúrò fáìdá wọn nítorí kí ẹ lè bá a máa gbáyé gbádùn ká tó di parí ń tàn fẹ́ èyí tí ó sì wá yẹra fún wa tábàrà àlùjáná wọ̀ ni ìmọ̀lẹ̀ ayé ní ó kún fún gbogbo ń tára wọ̀ fẹ́ ntọ́kàn wa kọ̀ àfi ká máa ṣe sùúrù. gbogbo àwọn kan eléyìí tó ti pé ọ wà láyé nìyí ó sì burú ọ bàjẹ́ tí ó yẹ ká bá lọ́wọ́ mùsùlùmí ó káwa mùsùlùmí kárí pa àdínà sí eléyìí tó ní í ṣe pẹ̀lú owó eléyìí tó ní í ṣe pẹ̀lú ìbágbépọ̀ wa. pẹ̀lú àwọn èèyàn láti ká gbìyànjú láti rí i pé à ń ṣe dáadáa àdènà sáìdá kọ́lọ̀ ẹlẹ́dàá akọ́sọ akọ́là ibi tí a dùn ó sí ni lónìí abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá wa kó gbàdúrà gbogbo wa kó wa lọ́wọ́ ní kọ̀kọ̀ àti ní gbangba kó oníkálukú wa gbọ́ bùkátà rẹ̀ ètò ti dáa nínú ọ̀rọ̀ wa. ọlọ́run ọba kó má bàjẹ́ eléyìí tó kù díẹ̀ káàtó ọlọ́run kọ́ bá wa tún ṣe síbà sí fẹ́. àlékún dáadáa àlékún dàgbàsókè àlékún lọ́síwájú ọlọ́run ọba kó ṣe fún wa ọlọ́run ọba kó ṣàánú wa ká tó kú kó ṣàánú wa lẹ́yìn fún wa kọ́kẹ́ wa lọ́jọ́ gbẹ̀ndàlù kìyàmù subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk jazakumullahu khairan kí ọlọ́run bá kí ó bá wá tán àwọn òṣìṣẹ́ wa ní ẹ̀sán olóore èwo látìgbà tí wọ́n ti bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn ò fi kan pé kejì wọ́n sì bá wa sọ̀rọ̀ ní àwọn ọ̀rọ̀ tó yáàyè tó wúlò kò sẹ́ni kankan tá a lè ràn kàn bá wa san wọ́n lẹ́sàn tójú Allahu subhanahu wa ta'ala lọ à ń sọ fún yín pé jazakumullahu khairan ní ìgbà tí àwọn bàbá wa tí wọ́n fi máa dá nítọ́mítọ́ omi mi mu. àwọn ṣẹ́kù wa wọ́n ti ní àwọn ọmọ àlàfáàtì tó fún àwọn tíra tí wọ́n ṣe tó pọ̀ èyí tó jẹ́ lárúbá pányánwó ń bẹ nínú rẹ̀ èyí tó sì jẹ́ èyí tó ti jẹ́ lárúbá wá tẹ́lẹ̀ tí wọ́n tún sí èdè yorùbá dáàbì sóríire tó ó ń bẹ nínú ẹ̀. nínú àwọn tíra yẹn هنا إضاء البينة إضاء البينة في حكم الإنحناء عند التحية تسأل أي على يار فلوري نيكو يدجو كاتكيني نيكو سابافكيني لاربوا سيونلون بكنا إرشاد الساجد يتوقع أن تنكي نتين فوري سالة إلى حكم تكرار صلاة الجماعة في المساجد tí ń sọ nípa wípé ọ̀tọ̀ jàmọ́ lè pé méjì mẹ́ta mẹ́rin nígbà tí wọ́n bá kíkà tí wọ́n tó lè kí ní nínú àwọn mọ́sálásí lárúbáwá ní eléyẹn náà. bákan náà wọ́n sọ̀rọ̀ fún wa nípa àlèsìáànà ètò ṣe pé sìáànà yìí wọ́n fi ń sọ̀rọ̀ yìí nípa ìjókòó táǹkì ní jẹ́lísàtòlì sírọ́ọ̀hà ètò ṣe pé a máa ń fa ìdájọ́ ẹ̀ wa lọ́wọ́ sọ́jọ́ ọ̀ràn yẹn ni tí ọjọ́ ọ̀ràn yẹn ni tọ́yẹ ká ṣe tí tába ti ní kíra yìí lọ́wọ́ á ti á ní ìdájọ́ àti ìmọ̀ nípa rẹ̀. bákan náà fúnfẹ́ àtìpalá gbogbo wa láti mọ ilé ìtìpẹ́tìpẹ́ tí yóò ti ń dẹni ọwọ́ àtúkọ̀ àwọn ìdájọ́ oríṣiríṣi sínú. bákan náà al-ihtisab ala al-aziz al-qawi wọ́n ṣe kíra eléyìí tó láti fi sọ̀rọ̀ nípa àwọn tí wọ́n ń gbára lé ìmọ̀ ro ìmọ̀ ìsáàbù láti fi wò pé oṣù bẹ̀rẹ̀ oṣù parí báyìí ló tún ṣe wí báyìí ló ṣe wí tọ́jú pé ìmọ̀ ìsáàbù ìtẹ́yìí ìfẹ́ òun agbára lé lórí so wọ́n ìyẹn èdè lárúbáwá náà ni. àwọn ìtọ́jú ti yorùbá òṣòlù sálàsà ti gbogbo àmọ̀ dáadáa wọn ọ̀n bẹ ní yorùbá tó kálukú mo ti àkídàtu ahli sunnati wal jamaa yorùbá ni wọ́n tún kalẹ̀ fún wa. bákan náà as-sihru wal kihana ìmọ̀ sájà gbígbá yorùbá ní wọ́n náà kọ́ màdájọ́ rẹ̀. bákan náà kìtàbù tawhid wọ́n ti tún sí yorùbá ní pẹrẹwu kó kálukú wa náà kí a mọ ìdájọ́ rẹ̀ bákan náà hisnul muslim tọ́jọ́ sí yorùbá gbogbo àwọn tíra wọ̀nyí àwọn olùmọ̀ wa wọ́n bá wa ṣe tíra ìkàlẹ̀ kó tún lè jẹ́ àǹfààní àti dáadáa fún wa ni kọ́nà ọba kó san wá ní ẹ̀sán lórí ká lọ wò bákan náà ẹ̀dá kò torí ìtọ́ náà wa tó rọ̀ wa ìjókòó wa yẹn rí bó ṣe rí ó bùkátà kábà wa dá sí ìtọ́ náà ọba nínú rẹ̀ kíjókòó ìkófìlè máa tún lọ dáadáa sí i gbogbo oníkàlùkù wa bọ́lá ọba títí dáadáa fún wa sí ẹ̀dàkùn ẹ̀jẹ̀ àná àwọn tí wọ́n wà ní ètò yìí kì í ṣe polówó ni wọ́n ṣùgbọ́n kálukú náà ń sapá wípé báwo ni àwùjọ wa ó ṣe dáa báwo la ṣe ní àǹfààní sáánù òdì síwájú fáwọn àwùjọ wa òun náà ni gbogbo àwọn ìgbìyànjú tí wọ́n ń ṣe yìí ẹ dákun ẹ jẹ́ ká bá wọn fi owó tó nítumọ̀ ẹ bá wọn fi sínú láìlọ́n tó bá gbé kákàkiri ọlọ́mọ ọlọ́mọ ó sì mọ tóun ṣe fún ọ ọlọ́mọba yóò ṣèrànà àti ìrọ̀rá rẹ̀ yóò ṣe fún wa àwọn ni a fi àsìkò yìí náà kí ẹnjìníà Ishaq bọ́lọ̀n sọ tọ́lọ́n ọba kí ó jẹ́ kí á rí wọn pẹ́ lórí dáadáa àwọn sáàtì wa Abdulwasi mudasiri lẹ́yìn kí náà wọ́n ti wọlé sí ìjókòó ìtọ́lọ́ fún wa. ní ìsìnyà fẹ́ kí wọ́n ka àwọn ìbéèrè àwọn ìbéèrè tó sì níbàámu sí àwọn tí ń lọ láwùjọ insha Allah àwọn nẹ́kṣọ́ àwọn ṣẹ́kọ̀ọ́ wa ní ìjọba wọ́n ní next week sunday ní ìjọ mẹ́jọ ní ìfàkọ̀ ni wọ́n ń lọ ní insha allahu ta'ala níjọ́ wo ni ti àjà december five wọ́n ní àjà ní december five insha allahu ta'ala àwọn náà ti abá láwọn èèyàn níbẹ̀ ọ̀hún bí wọ́n bá tiẹ̀ lílọ ṣéèkù ń bọ̀ wá sí ibi báyìí nígbà báyìí wọ́n ń bọ̀ wá sí ibi báyìí nígbà báyìí wọ́n náà lọ kó tó sáǹfààní káwọn náà ká tún fi ránṣẹ́. tilbasiro second sunday ní marina part insha allah ta'ala so kọ́lá wọn bá kó so ibiri ibiri. sílẹ̀ ọ̀tún sálàmù ala rasulillah adá ọkọ̀ fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó fún àwọn sẹ́kù wa ní ìrọ̀rùn láti lè ṣe ìdánilẹ́kùnlẹ̀ fún wa láàrin ìgbà tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ ni àwọn sẹ́kù wa al-ustaz mudiru markaz al-islami al-arabi tó wà

ẹni ẹ sọ wípé if the bag of foreign rice is thirty thousand and local rice is fifteen thousand can we change two bags of local rice with one foreign rice? Second question, if I borrow somebody twenty-five thousand naira of bag of rice and he promised to pay back, if the if at the time he wants to pay back, a bag of rice is now thirty k how much will I collect? ìbéèrè kẹta wọ́n ní báwo wà ní ìṣọ̀kan wọ́n ní oníbèrè béèrè pé orúkọ wo ni ọjà ká sọ nínú àwọn orúkọ mẹ́ta tó ń dà yìí mìsúrà kúrọ̀ wọ́n ní ìbéèrè tó wọ́n rí bàá rí ojoojúmọ́ àti owó àkọ́kọ́ tí alájọ ojoojúmọ́ kọ́kọ́ yọ wọ́n ní pos ó ti di nǹkan tí gbogbo ìyẹn tó ń sokò òwò dé tí wọ́n ọmọ ìyá náà pọ̀ nínú rẹ̀ ìdájọ́ ẹni tó ra ọjà eh, ní ilé iṣẹ́ pẹ̀lú ní máa san owó náà díẹ̀díẹ̀ lórí pé ó máa ní àlékún nínú kọ́rántìlà ojú wo ni sharia islam fi wo ìmáa ṣe smoking beauty ni nígbà ènìyàn wà ní ọ̀dọ́ tí èyàn ń gbé ọ̀dọ̀ rẹ̀ fi èyàn sí ìtọ́jà tí ẹni náà mú owó díẹ̀díẹ̀ láti fi ra nǹkan sára bí èyàn dàgbà tí ẹ̀sìn padà yé tí ẹ ti padà yí ẹni tí ẹ ti padà yí ẹni náà tí ó dà láàní tí wá àforíjì ni àbí ẹni kí ni ìdájọ́ bíbá èèyàn tajà láti gba commission lórí rẹ̀ gẹ́gẹ́ bí affiliate marketing kí ni ìdájọ́ pípa pààrọ̀ fóònù tó yàtọ̀ sí ara wọn pẹ̀lú owó díẹ̀ We need some customers will abandon their property to the repairer shop and will never come back to, for them. Mobile phones, like mobile, like mobile phone repairer and electronic engineer. What is the ruling on this abandoned eh, gadget? What can we do to relieve ourselves from this bound? salamu alaikum rahmatullah ojú wo ni islam ti wo kí ọmọ jábọ́ lẹ́yìn ìyá rẹ̀ ṣẹlẹ̀ sí ẹlẹ́àkan tó wá bọ́ sí tó wá bọ́ sí ara rẹ̀ pọ́ ara rẹ̀ sílẹ̀ ní òwò ní àárín ọjà torí kí ọkọ̀ má bàa wúmọ lọ́wọ́ kọ́kọ́ má wọn lọ́wọ́ torí tó ṣerú tó fi sí ẹni tí àlùwàlá rẹ̀ já nínú sọ́lá tí yóò tún kí láti ìbẹ̀rẹ̀ ni àbí yóò kí èyí tó kù wọ́n ní ìjẹ́ ọjà kéèyàn máa ṣe àlùwàlá níléèwẹ̀ kéèyàn wá ṣe bísìlá Ìrìn tó tún wà nígbà yìí ni pé kí ni ìgbà. Àkọ́kọ́, wọ́n ṣèbéèrè nípa pé báńkì wo ni báńkì